نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alhamdulillah àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí alhamdulillah àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwa bí ọlọ́run ọba kí ó ṣe àlékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sòhábà bákan náà àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá kó bá ṣe dáadáa fún wa àwọn tó ti bọ́ sálì kìyàmà ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn àwọn tó ń bẹ láyé kọ́lọ́run bá ṣe dáadáa fún wọn àtúbọ̀tán wọn ọlọ́run jẹ́ kó dáa bákan náà àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbìyànjú tí a sì ń sapá láti lè máa tẹ̀lé ìlànà tọlọ́hun àti súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run kí ó má mú ẹsẹ̀ wa kúrò ń bẹ̀ láéláé amen nítẹ̀síwájú tafsiri wa lánàá à ń ṣe lálàyé fún wa ìdẹ̀kùn èyí tí ọlọ́run ọba ṣe fún àwọn ọmọ ànábì Adam tọ́lọ́run bá ṣe nǹkan kan léèwọ̀ ọlọ́run a sì fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣelẹ́tọ̀ bọ́lọ́run bá ní ẹ má ṣe nǹkan ẹyọ kan yóò sì tún ṣe nǹkan bíi mẹ́wàá yóò ṣe lẹ́tọ̀ débi wípé bọ́ọ̀ bá ṣẹyọ kan nǹkan míì kúnlẹ̀ tó tún lè ṣe tó jẹ́ tọ̀ ọlọ́run ní ká má mutí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan múmu tó pọ̀ ó ṣe wọ́n fún wa ọlọ́run ní ká má ṣe zìnà ó ṣe ká fẹ́yàwó ó ṣe wa nípa dídẹdẹ ọlọ́run bá ní gbogbo àtà bá ti wà nínú harami a ṣọdẹ pàápàá jùlọ ọdẹ orí ilẹ̀ àmọ́ ọlọ́run bá wa tún ṣe fún wa kódà tá a bá wà nínú harami náà o a lè ṣọdẹ inú tòmí. lẹ́ẹ̀fìrí wípé ọlọ́run ò ní ṣe nǹkan kan léèwọ̀ àfi kó fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kalẹ̀ lẹ́tọ̀ọ́ fún wa nínú tí ń tọ́ka sí pé ọlọ́run ọba wa ọba tó láàánú wa púpọ̀ ni ọba tó fẹ́ wa fún dáadáa tó sì ṣetán láti gba tútù bá ẹni tó bá fa ìmọ̀ ṣe nǹkan àwa abẹ́ lọ́wọ́ bá nínú títóbi rẹ̀ gbogbo ń tá a fi àìmọ̀ ṣe ọlọ́mọṣẹ́ àforíjì wa ibi tí a bá tafsir wa dé lánàá náà ni a ti bẹ̀rẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú alukur'an a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون القرآن بل أورو قولون أباتيوك أبو علي الرحيم ọba tó ṣe pé dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní yóò kẹ́ tó bá dijọ́ gbìndé àlàkìyàmà ọlọ́run kó má ṣe kàwá kúnnú ẹni tí ó kẹ́ tó bá dijọ́ náà ọlọ́run ọba ó ń sọ fún wa nínú àwọn tó ṣe lẹ́tọ̀ọ́ tí ń sì ń tọ́ka sí àánú ọlọ́run èyí tó gbáyè lórí àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run ọba ní uhilla lakum saydul bahar ọlọ́run ọba ní mo ti àti ṣe lẹ́tọ̀ọ́ fún yín a ti ṣe ní halal fún yín tẹ́ ẹ bá ṣe ẹ lẹ́ṣẹ̀ nǹkan ní halal ó náà ní nǹkan tó ṣe wípé ọlọ́wọ́n ọba ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa tá a bá ṣe kò sẹ́nìkan tó lè bi wá léèrè pé èyí ṣe tá a fi ṣe ìtumọ̀ halal nìyẹn alimadunu fi'i ń ta yọ̀ǹda fún yàn pé kéèyàn ó máa ṣe oníjẹ́ halal ọlọ́run ọba ní uhilla lakum saydul bahar ọlọ́run ọba ní a ti ṣe lẹ́tọ̀ fún yín àwọn ẹran nu omi kẹ́ ẹ máa dẹdẹ wọn gbogbo tí ń bẹ nínú omi gbogbo tí èèyàn lè dẹdẹ pátá tó bá ti jẹ́ pé nu omi ló ń gbé ọlọ́run ọba ló ti dẹ̀tọ́ fún yín aṣàlàyé fún wa lánàá yí pé ọ̀rọ̀ àwọn onímọ̀ pọ̀ lérí ẹ̀ àwọn onímọ̀ kan bẹ tí wọ́n ní ó da ẹlẹ́dẹ̀ ẹnu omi wá ń kọ́ ejò ẹnu omi ń kọ́ èèyàn ẹnu omi ń kọ́ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní ṣe gbogbo àwọn nǹkan yẹn náà ṣe gbogbo ẹ̀ náà ló lẹ́tọ̀ọ́ ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní àwọn nǹkan kan ń bẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi kọ fún wa kúlàdínàbín. mina siba wa kulladhi makhlabin mina tuyur oníṣẹ́ ọlọ́run bá kọ̀ fún wa gbogbo àwọn ẹranko abìjà tí wọ́n bá ti léyìn ọ̀gàn anábì kọ̀ fún wa pa àgbọ̀dọ̀ jẹ wọ́n sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ẹranko abìjà kan ń bẹ tó léyìn ọ̀gàn tànàbí là lè jẹ wọ́n istithna ó wà fáwọn yẹn àdáyẹn rí ó ń bẹ fún wọn bákan náà àwọn ẹyẹ tí wọ́n lè kánná tí wọ́n lè fi fa ẹyẹ ẹgbẹ́ wọn àbí wọ́n lè fi fa nǹkan ya nínú àwọn ẹyẹ ànábì ní akọ̀ fún yín àwọn onímọ̀ wa wo wípé ó ń bẹ nínú àwọn ẹranko tí ń bẹ nínú omi tí wọ́n lè yín ọ̀gàn gẹ́gẹ́ bí ọ̀ni òun náà lè yín ọ̀gàn tó lè fi pa nǹkan jẹ gẹ́gẹ́ bí ẹja tó ń pè ní shark mo gbàgbọ́ orúkọ tá a kó Yorùbá rẹ̀ ń jò ní òjijì kọ́ ẹja wọn sọ ń bí ìjọ náà ma ò ṣùgbọ́n kì í sọ òjijì ọ̀tọ̀ lẹ́jà tó ń pè ẹja tó ń pè ṣáàkì ẹja kan ni èyí tó yẹ pé tá a bá rí pé ó àwọn yẹn làwọn kanú àwọn onímọ̀ sọ wípé hadith yẹn náà la máa lò torí pé intanẹ́ẹ̀tì ti sọ wípé àwọn nǹkan tó bá ti léyìn ọ̀gàn àgbọ́dọ̀ jẹ wọ́n láwọn afa yẹn yọ nínú àwọn ẹranko odò èyí tó bá ti léyìn ọ̀gàn nínú wọn àní jẹ wọn mọ́sáàbí àwọn kan nìyẹn nú àwọn onímọ̀ mọ́sáàbí àwọn kejì àwọn dúró lórí itlaq gbogbo tí bá ń bẹ nínú odò pé ọlọ́run ọba tó dá wa tó bá ṣe wípé nǹkan kan ń bẹ tí ò yẹ ká jẹ nínú àwọn tí ń bẹ nínú odò ọlọ́run ṣàlàyé ẹ̀ torípọ́ ọlọ́run ọba túlẹ̀ ni ọlọ́run ọba ní uhilla lakum saydul bahar ọlọ́run ọba ní a ti ṣe lẹ́tọ̀ọ́ fún yín saydul bahari gbogbo ẹranko tẹ́ẹ̀lì dẹ́dẹ́ wọn tó bá ń bẹ nínú omi wọ́n ní kí nìyí tá a fi sọ pé gbogbo nítorí wípé lọ́dọ̀ àwọn onímọ̀ idafatul mufrad ilal mufrad yufidul tufidul العموم tá a bá ti fi nǹkan tì síbi nǹkan ìyẹn túmọ̀ sí pé nǹkan tó pọ̀ òun ló ti kó sínú mathalan lákòjúwe téèyàn bá ní ní èèyàn mọ̀ pé kọ̀mọ́ usulul fiqh torí pé tá a bá ti ṣe ìdọ́fà nǹkan lọ síbi nǹkan ya'um. ó ti kó gbogbo ìran nǹkan yẹn ó ti kó sínú ọlọ́run ọba wa ní uhilla lakum soidul bahari ọlọ́run ọba ṣe ìdọ́fà soid ó ṣe sára bahari ìyẹn túmọ̀ pé gbogbo nǹkan tí ìyẹn máa dẹ̀dẹ̀ rẹ̀ nínú omi pátá tó ṣe pé nu omi ló ń gbé ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa jẹ wọ́n yálà yálà ṣáàkì omi bá ń ejò nu omi jíjẹ ni tó bá ti jẹ́ pé nu omi ní ń gbé nítorí kí ló fi rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní uhilla lakum saydul bahar ọlọ́run ní gbogbo ntẹ́ ẹ bá ti ń dẹdẹ ọlọ́run ní gbogbo ntẹ́ ẹ bá ti lè máa dẹdẹ nínú omi pátá ọlọ́run ọba ló ti dẹ̀tọ́ fún yín náà. ọlọ́run ọba ní oúnjẹ ẹnu omi ó náà ní àwọn ẹja tẹ́ pa. nínú omi ọlọ́run ọba ní ó ti di ẹ̀tọ́ fún yín kẹ́ ẹ mọ dẹdẹ odò ẹ̀tọ́ ló jẹ́ àwọn nǹkan tẹ́ ẹ bá tún pa nínú odò yẹn tọ́ àmú nínú odò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ni àti ní nǹkan míì torí pé omi ń bẹ àbí kò sí ẹṣin omi ń bẹ wọ́n yà bí ẹnu bí ẹnu báyìí lẹ́nu ti rí wọ́n máa ń hisanu al-bahar ń bẹ nínú omi kò wá fẹ́ sí nǹkan kan tí ń bẹ lérílẹ̀ tí ò sí nínú omi àpáta ń bẹ lórí ilẹ̀ ó ń bẹ nínú omi òkè ń bẹ lérílẹ̀ ó ń bẹ nínú omi irúgbìn ń bẹ irúgbìn ń gbogbo ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ a wá ṣe àwọn nǹkan kó bá a lè máa jẹ́ ìgbádùn kẹ́ fi lè máa ṣẹ̀mí ìrọ̀rùn la fi ṣe bẹ́ẹ̀ fún yín lánàá ṣàlàyé fún wa pẹ́ni tó bá lọ dẹdò tó bá pa ẹja lódò bó ṣe pan náà tó sì lọ ṣe é jẹ òní ó mọ̀ gbádùn ẹja ju èyí tá a lọ rà ní kò rúmu yẹn lọ tá a bá lọ rà kan nílé ẹja tí wọ́n ṣe fún ọ tó jẹ tí wọ́n mú kan lódò báyìí tí wọ́n ṣe fún ọkọ̀ jẹ́ ó rí àtọ̀ láàrin méjèèjì ọlọ́run bá ní aṣílẹ̀tọ̀ fún yín kẹ́ ẹ mọ dẹ́dẹ́ má wàá rí àáfàá kanjọ́ kan lódò tí ń dẹ́rù gbogbo àwọn tó sì pèrè àwọn láàfáà nìyẹn o ẹ rí láì mọ ẹyin tó yẹ kó ṣe wà ńlẹ̀ kó sí ńlọ ń dẹ́dẹ́ à ń tí ń ṣe halal ni ọlọ́run bá ṣe lẹ́tọ̀ kì í wá ṣe pé kó wá lọ sí fish pond di oní fish pond kó lọ́n dẹ́dẹ́ ń bẹ o ìyẹn kọ́ o wọ́n ń sin ìyẹn ni ẹnìkan ló kó síbẹ̀ أحل لكم صيد البحر وطعامه متاع لكم وللسيارة أحل لكم صيد البحر وطعامه متاع لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون. ọlọ́run ọba ní mata àlàkùn níta fi ṣe lẹ́tọ̀ fún yín kó bá lè máa jẹ́ ìgbádùn ní ti ìgbádùn torí pé mata yẹn al-maf'ul mutlaq òun ló wá mata tún bì í mata an àfijẹ́kọ́jẹ́ gbádùn fún yín ni ní ti ìgbádùn lójú méjèèjì ẹni tí bá sì ń jẹ oúnjẹ ẹnu omi ẹja ẹnu omi ẹran ẹja yóò fẹ́ẹ̀ lè sọ pé òun ò ní jẹ ẹran gan mọ́ níbi ìdẹ̀kùn tó ń bẹ ń bẹ ọlọ́run ọba làwa la ṣe bẹ́ẹ̀ fún yín wálé ìsọ̀járọ́ bẹ́ẹ̀ sì ni a ṣe nídẹ̀kùn fún gbogbo àwọn onírìn àjò la sọ fún wa pé tó bá ń béèrè lọ́wọ́ ọmọ tó wà ní skul tó ń kọ́ arabic tábà ní ṣàyàrọ̀ tún kí ni ó sọ èèkà ó ní òwì ṣùgbọ́n níbi wálé ìsọ̀járọ̀ wọ́n sọ pé àti fún ọkọ̀ àwọn onírìn àjò almusafirun a ṣe oúnjẹ odò ẹran ẹja àṣẹ ní nǹkan àgbádùn fún yín àtúnṣe ní nǹkan àgbádùn fún gbogbo àwọn tí wọ́n jẹ́ onírìn àjò anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábà níjọ́ kan nu hadith àfàwà jábìr àwọn sọ̀hábà wọ́n rìnrìn àjò níjọ́ kan ìgbà tí wọ́n wá ń lọ wọ́n bá dẹ́gbẹ̀ẹ́ odò kan ìgbà tí wọ́n dẹ́gbẹ̀ẹ́ odò yẹn wọ́n bá rí nǹkan kan tó ṣáàṣì gbogbogbò lẹ̀ lọ bí àpáta kí lélẹ̀ wọ́n bá ń wò títí títí n tó ṣì bolẹ̀ bí àpáta yẹn àṣẹjà ni àwọn sọ̀hábà wọ́n ń pẹja yẹn ní al-ambar báwọn sọ̀hábà bí wọ́n ṣe bọ́ọ̀lù bọ́ọ̀lù nù wọ́n bá ń bù wọ́n bá ń bu ẹja wọn nínú hadith bí wọ́n ṣe ròyìn ẹja yẹn tó e-, eegun bí ojú ẹ̀ báyìí sàbẹ̀ mi sì dúró síbẹ̀ inú bí báyìí ó sì gba odidi èèyàn náà wá sá ń bù náà wá ń bù ni ọ̀wá tán mọ́ àgbà wá dé wọn ẹ̀ mọ̀ gbọ́ náà èyí tá ń bù tá ń bù yìí tá ló sọ fún ọpá láàlì ní tá ta fẹ́ bù tá fẹ́ máa jẹ yìí ẹ wà wọn sọ hábà nígbà tó wá dójú ẹ wọn ni ó da ẹjẹ alọba anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọn wá dé lu madina wọn wá sọ fún anabi sallallahu alayhi wa sallam àmọ́ rí èèmọ kan ẹja kan ni kódà ó tóbi débi kan àwọn sàn ń bu àwọn ń bu àwọn ń bu ni anabi sallallahu alayhi wa wá sọ fún wa pé huwa riskun akọrọjọ Allahu lakum anabi ní àrísì ọ̀kan nínú ìkẹ́ ọlọ́ọ̀ni ọ̀kan nínú tọ́lọ̀ ń pè léṣe tọ́pa léṣe fún yín ni ọ̀kan nínú tọ́lọ́run fi jíǹkì yín ni nítorí wípé àkàràjọ Allahu lakum ọlọ́run ló mú jáde fẹ́yìn inú omi ló wà ọlọ́run ló mú jáde fún yín fa alma'akum min lahmi shay'un fatut'imuna anábìíní kẹ́ ẹ bá lè mọ̀ ipò lẹ́tọ̀ sósì sẹ́kù kẹ́ ẹ fáwọn náà wà náà jẹ́ mbẹ́ sallallahu alayhi wa sallam wọn wá tiẹ̀ lé béèrè pé sọ lẹ́tọ̀ ńgbà sọ pé kẹ́ ẹ mú òun náà fẹ́ jẹ́ mbẹ́ ìyẹn túmọ̀ sí wípé àwọn àfa wa fa ayọ̀ ń bẹ̀ pé nǹkan tó bá láti jẹ́nu omi ló ń gbé halal ni jíjẹ ìgbà wa bu bu bu àfi bìrì ló tún yí sínú omi ọbẹ̀ ẹ̀ má màgbá nìkan kan bu nǹkan kankan látara àdìẹ lẹ́yìn àwọn ẹranko nu omi àwọn ẹja nu omi ọlọ́run bá lòun ṣe ní dẹ́kun fún wa mọ̀tá alákùn wálé aṣẹ́nigbádùn fún yín aṣẹ́nidẹ̀kùn fẹ́yìn tẹ́ ń bẹ lé àti fáwọn tó ń bẹ lórí ìrìn àjò tó bá wá rí bẹ́ẹ̀ wàhúrúrí ma alaykum musọ idol barri ọlọ́run ní àṣìṣe léèwọ̀ fún yín ẹ gbúdọ̀ dẹ́dẹ́ orí ọ̀dàn ẹ gbúdọ̀ dẹ́dẹ́ orí ilẹ̀ ẹ pa ehoro ni ẹ pa gala ni ẹ gbúdọ̀ ṣe máa dùn mọ́tò ń hòrò máa nígbà tí ẹ bá wà nípò ẹni tó bá gbé ara mi nígbà tẹ ẹ bá gbé ara mi ẹ gbúdọ̀ dẹdẹ orí ilẹ̀ àwọn àfáà ní ìdájọ́ yìí lórí ẹdẹ orí ilẹ̀ nìkan ló mọ nígbà tá a bá gbé ara mi kò kó ọdẹ ẹnu omi sínú torí pọ́lá wọn bá ti sọ yẹn níwájú pé ó ti dẹ̀ tọ́ tó bá ṣe wípé kò lẹ́tọ̀ náà ni ọlọ́run ọba ọba tún sọ wípé wàhúrí aleikum sọ́yìdù libarri wàlibahari ṣùgbọ́n sọ́yìdù libarri ọdẹ torí ilẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún wa ká dẹdẹ orí ilẹ̀ nígbà tí èèyàn bá ti gbé ara mi ti hajj àbí ti umra a ti ṣàlàyé púpọ̀ lórí eléyìí nínú àwọn tafsir tó rí kọjá àwa amújáde ń bẹ̀ wípé gbàtọ́ lọ́wọ́ bá ní kò lẹ́tọ̀ọ́ fún yín ó ti di haram kẹ́ ẹ máa dẹdẹ nígbà tí ẹ bá gbé ara mi ìyẹn ń túmọ̀ sí wípé nígbà tí èèyàn ò bá gbé ara mi di dídẹ̀ẹ́dẹ́lẹ́tọ̀ ìyẹn làwọn àfọ onímọ̀ usul al-fiqh wọ́n máa ń pè yẹn ní mafuhumul mukhalafa mafuhumul mukhalafa ó ní wọ́n ń pè yẹn nígbà tá a bá sọ pé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí èèwọ̀ ni nǹkan báyìí jẹ́ fún yín ajẹ́ pé tẹ́ ẹ bá ṣe nǹkan yẹn ẹ̀tọ́ ló jẹ́ wàhúrúmà aleikum sọ́yìndòl bárì má dumutum huruma àwọn àfa àwa mú ń bẹ̀ wípé lókùrú gbàtà bá ti wà nípò ẹni tó gbé ara mi ká dẹdẹ orí ilẹ̀ haramu ló jẹ́ àmọ́ tá a bá gbé ara mi kò sígbà tá a lè dẹdẹ tẹnìkan bá ń bèè lọ́wọ́ rẹ pé ẹ sọba àmú ká dẹdẹ ká ló kú ọdẹ láàárọ̀ sọ pé naam sọba sẹ̀rí àmú ká ló kú ọdẹ lọ́sàn sọ pé naam sọba sẹ̀rí àmú ká ló kú ọdẹ lóru sọ pé naam níjọ́ ọdún kọ́ sọ pé naam àsìkò tá a gbọ́dọ̀ dẹdẹ mọ́ dúntún hùrùmọ́ ọlọ́sàdá yẹn rí ẹ ẹnu gbàtẹ́ bá gbé ara mi náà ní kẹ́ ẹ dẹdẹ ló di fún yín kẹ́ ẹ má dẹdẹ la sọ ṣùgbọ́n ẹ lè jẹ ń tọ́lọ́dẹ bá pa kódà kẹ́ wàá nu haram aṣàlàyé yẹn lánàá ọlọ́run ọba wa ni lọ ẹ páyà ọlọ́run alladhi tó ẹ bẹ̀rù ọlọ́run ọba tó ṣe wípé rẹ̀ lápadà kó gbogbo yín jọ sí. ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni gbogbo yín padà bọ̀ alhashiru ayé aljamu bó ti wulẹ̀ kí á pọ̀ tó awwalukum wa akhirukum ẹni àkọ́kọ́ tọ́lọ́run ọba kọ́ dá àti ẹni ìkẹyìn tọ́lọ́run ọba dá gbogbo wa pátá gbogbo ẹni tó wáyé ẹni tó kú kéke tọ́ba láti lè wáyé gbogbo wa pátá náà lágbé gbogbo wa pátá lọ́lọ́run ọba kó síwájú ẹ̀. ibẹ̀ làwọn àfáà ti wá mú jáde ń bẹ̀ wípé ọmọ tá a bí tó kúnjọ́ súná tó kúnjọ́ tí tó kúnjọ́ kejì àbíjọ́ tá a bí gan sùnmọ́ wáyé ó wáyé láláyè kì í ṣe pókù ni wọ́n bí ṣùgbọ́n kò di ọjọ́ keje láyé àbọ̀kọ̀la tá a sọ súná ẹ̀ lọ́mọ náà wá filẹ̀ ayé lẹ̀. àwọn àáfàá ní ǹjẹ́ irú ọmọ bẹ́ẹ̀ ṣé a fún ní ó kọ irú ọmọ bẹ́ẹ̀ sápẹran súnẹ̀ ó sì ti kú àwọn àáfàá wọn ní irú ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń lè fẹ́ lè lára àwọn àáfàá ni wọ́n pẹran súnẹ̀ wọ́n sì fún lóko torí náà ti wáyé anabi sallallahu alayhi wa sallam anabi ni kullu ghulamin muritahinun bi aqiqatihi tuthbahu anhu yawma sabi'i anabi ni gbogbo ọmọ tàbí pátápátá òun náà ni a ti fi dógò fún ẹran tá a pa fún yawma sabi'i ní ọjọ́ keje rẹ̀ a ti fi dógò fún àwọn àfáà wa mú jáde nínú ọ̀rọ̀ yìí wípé pípa ẹran ṣèbíjọ́ keje ni nígbà tọmọ yìí ò ti wá díjọ́ keje láyé sọ yẹ ká tún pẹran fún wọn bẹnu àwọn onímọ̀ tí wọ́n ní à hmm, ní pẹran fún ṣùgbọ́n fún ló kọ́ tí ó máa jẹ́ ni àwọn àfáà mi sọ wípé ìjọ́ keje ń á pa ẹran fún ọmọ náà tá a bá lágbára ẹ̀ tá a bá sì lágbára rẹ̀ gbogbo àtà bá lágbára á pa nítorí pọ̀ mọ́ wa náà ni nínú àwọn tọ́lọ́hún padà wàá gbé dìde níjọ́gbé dalẹ̀ kìyàmọ̀ tó bá ní ó tọ́ka sí bàbẹ́ ìwọ náà ní ó tọ́ka sí ìjọ náà akálàṣe ìjọ tán bíi náà ló fa ayé lẹ̀ ó ti jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tó bí ìdí yẹn tó fi jẹ́ pé ẹni tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí báwọn yẹn ṣe máa kí pé ẹ ṣe sùúrù ọlọ́run ò pé lọ́mọ yín ni tó bá yẹ pé ọmọ yín ni yóò dùn ṣùgbọ́n ẹni tẹ̀sìn báyìí ni ọmọ òun náà ni ọlọ́run ti pè tó fi wáyé òun ọmọ òun náà ni tó bá dọ́gbìn dà kìyàmà tá bá ń tọ́ka sí bàbá ẹ̀ ṣé wọ́n ní ó tọ́ka sí. lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ kó dáa lójú pé gbogbo àwọn ọmọ tí wọ́n kú ní kékeré tí wọ́n ò bàlágà tó bá dọ́gbìn dà kìyàmà ọlọ́wọ́n bó nìkan máa lọ sínú àlìjẹ́nà àwọn ọmọ yóò wá sọ pé àní wọ àlìjẹ́nà títí táwọn òbí wa ò fi wọ̀ ọlọ́run ní a ní ẹ máa lọ ní àlùjànnà irọ́ àwọn ò ní lọ àfi káwọn òbí àwọn ní ó wọ̀ ọlọ́run ní tó ọ̀dà yẹn lọ fún àwọn òbí yín gbà náà wọ́n wàá tó méjì aṣọ àwọn òbí wọn báyìí tí wọ́n yọjọ́ wọ́ra wọn ní àlùjànnà jama bó ṣe da tó létí ta ni wàá bẹ lọ nǹkan mọ̀ nǹkan kú kéke ṣùgbọ́n bá wa fẹ́ bá a kọ̀ yọ́ ṣẹlẹ̀ ẹ̀mí ò ní fẹ́ ṣùgbọ́n yóò ti bẹnu ètò ọlọ́run yóò ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ ní tó fi ní bara jẹ́ pọ̀ tó bá ti gbádìí sìn ó lè tètè ṣe sùúrù ìgbẹ́tọ̀ àdúgbò lọ́dọ̀ ọlọ́run ó ti ní nǹkan tó fọkàn sùn tó bá ti wá barajẹ́ pọ̀ tó sọ pé yálé ọ̀kan kan ló pa pé wọ́n pọ́nrán jùmọ̀ ni tó o bá ti ń sọ yẹn láàdá yẹn ò ní í sí mọ́ látara àdé eléyìí oore ni àlámọ̀rí mùsùlùmí látòkè délẹ̀ oore ni bí dáadáa ṣẹlẹ̀ sí ọ oore ni lọ́dọ̀ tó bá ti dúpẹ́ bọ́kọ̀ kò bá tún ṣẹlẹ̀ tó bá ti ṣe sùúrù òòrè tún ni lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n láyé ìyá lè mọ̀mọ́ kódà jọ gbèjà lè kíá ẹlòmíì ọ̀bẹ pé kí ló dé tó gbọ́ ọmọ òun kò gègé. ọlọ́run ọba ni wàá tako lọ ẹ̀páyà ọlọ́run alẹ́dẹ ilẹ̀ èyí tó. mọ́sálẹ̀ yìí tá a sọ nípa pípẹ́ran fún kì í ṣe pé gbogbo àáfàá ló parun pọ̀ lérí ẹ̀ o ó ń bẹnu àwọn àáfàá tí wọ́n ní àmì pẹ́ran torí pé kò péjọ méje láyé ṣùgbọ́n bẹ́ẹ̀nu àwọn àáfàá mi tí wọ́n ní akílódé ah, ṣe bọ́ mọ̀ rẹ náà ni orúkọ tó o bá sì sọ yẹn náà ni wọ́n fi pè é torí pé nìkọ̀ọ̀kan wa wọ́n máa pè wá pẹ̀lú orúkọ wa àti orúkọ bàbá wa tó bá jọgbìn dàlí kìámà bẹ́ẹ̀ bá wa sọ ló kọ ó kọ oní ò máa jẹ́ ah, ewu làbúrò tó sọ ló kọ kò kójọ méje àwọn àfa ni ká sọ ló kọ ọwọ́ àlè sọ pé ó kọ tí ó máa jẹ́ ṣùgbọ́n nípa pípẹran ìyapa inú ń bẹ láàrin àwọn afáà lérí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìyapa inú ń bẹ lórí ẹni tó ṣe wípé ó gbọ́njúmọ̀ wípé ọgbọ́ nígbà tó dàgbà pé wọ́n pa súnà rẹ so ò lè pa fúnra rẹ àbó ò lè pa ìyapa inú ń bẹ láàrin àwọn onímọ̀ lérí ẹ̀ ó ń bẹ náà àwọn onímọ̀ pípa tọ́lọ́wọ́n ò ti bu àwọn bàbá rẹ láṣìírí tí wọn ti pẹran súnà rẹ tọ̀ ó ti parí nìyẹn ó sì ń bẹnu àwọn onímọ̀ tí wọ́n ní àà kí ló dé gbọ́ ọba ti mọ̀ tó o sì ló lọ ìwọ náà pa fún rẹ̀ pé kò sí láì fi ń bẹ̀ gbogbo àwọn masáìlì yẹn masáìlù masáìlátùn khilafiyya ònìyẹn jẹ́ láàrin àwọn àfa tán ya pẹ̀lú lérí ẹ̀ ṣùgbọ́n bó la ti yà síbẹ̀ ó náà ní pọ́lọ́ wọn bá ní gbogbo àwọn òfin tá a kà kalẹ̀ yìí wattaqullaha ẹ̀páyà ọlọ́run àtàkùwà ìpáyà ọlọ́run kí ni tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àáfàá wọ́n ní ti ń jẹ́ takwa ìbẹ̀rù ọlọ́run wọ́n lòun náà ni imtithalu awamirila wajtinabu nawahiyi ìmọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run àti yíjìnà sí ntọ́lọ́run ọba kọ̀ wọ́n ní ti ń jẹ́ takwa nìyẹn ó tún bẹ́ẹ̀ àwọn onímọ̀ tí wọ́n ní tá ń pè ní takwa wọ́n ní ó náà ni al anyufkidaka lọ́wù fíìmà arọ́mà àlẹ́yìká fíìmà arọ́mà ó àlẹ́yìká ó náà ni kó o má jẹ́ kọ́lọ̀ wọn ọba kó rí ọ níbi àwọn tó ṣe é léwọ̀lé ọ lórí wà á ń yẹ jídáka fíìmà amárọ́kàbí kó o sì máa jẹ́ kó jẹ́ pé gbogbo ògbà ibi tó ń tọ́lọ̀ o ṣe ibẹ̀ láti máa bá ọ wọ́n ní kéèyàn ó ní lẹ́mìí bẹ́ẹ̀ wọ́n ní jíjẹ́ tako wà nìyẹn kéèyàn ó máa kọminú ní gbogbo ìgbà gbà tí mo sì ń ṣe sọ̀rọ̀ wọn bá fẹ́ báyìí n tó ń sọ nínú ẹ̀mí ẹ̀yẹn gan náà ń pè ní tako wà nítorí pé gbogbo èèyàn kọ́ ni ẹlòmíín bẹ orí ìbàjẹ́ ló wà yóò sì tún máa fi sáyọ̀ yóò tún máa fi ṣe fáàrí ìgbà míì wàá máa ń bẹ èèyàn lè wàá bára ẹ̀ láwọn ààyè kan ṣùgbọ́n wọn ní ó mọ̀ mọ́ pé wàláhì tí mo sì ń ṣe yóò dá tako wà nìyẹn ó wá lè jura wọn lọ nínú ẹ̀mí kó wá àwọn sọ̀hábà wọ́n bi anabisala salam léèrè ń jọ kakó rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá a bá jókòó níwájú ẹ̀ tá a bá gbọ́rọ̀ ọlọ́run ọba yóò sì ara wa yóò dìde ṣùgbọ́n bá a bá ti dìde tán yóò tún lọ nínú ẹ̀ ṣé kí wá ṣe kí mùnàfíkì ni wá anábìnrin rárá ẹ̀ ṣe mùnàfíkì látara àdé eléyìí takuwa ìbẹ̀rù ọlọ́run tó bá ń bẹ níbi tí ò da ìbẹ̀rù ọlọ́run ọba ó sì máa sọ fún ọ nínú ẹ̀mí ẹ ìwọ náà mọ̀ bá bọ̀ wọ́n ló lórí ibú mọ̀ rẹ̀ ọlọ́mọṣẹ́ wa ló lórí ibú ṣùgbọ́n ẹni tí ó máa wá ni ẹni tí ó pè é ló lórí ibú tí ó wàá di lásán mú pé ẹ̀rí o ń gbèmí lórí ṣùgbọ́n òun náà mọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ń tó dáa ìwọ náà ó mọ̀ bọ́ bá ń ṣe tí ò da ìwọ náà ò mà ìgbà tí wọ́n ń lọ́wọ́ òjíṣẹ́ la muhammad sallallahu alayhi wa sallam wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run ẹnìkan ló bá anabi sallallahu alayhi wa sallam anabi ní jí ìtàlẹ̀ tẹ́sàl aw kama qala rasul sallallahu alayhi wa sallam anil birr anabi ní ó fẹ́ wá béèrè nípa dáadáa kò tí ì sọ̀rọ̀ tànàbí ti sọ̀ntọ́ bá wa anabi ní ó fẹ́ béèrè nípa dáadáa ah, ó ní nà ó ní anabi ní alibirr husnul khulq ntí ń jẹ́ dáadáa òun náà ni wàárí wàlí ìthímù ntí ń jẹ́ ẹ̀ṣẹ̀ máa ha kàfé sọ́dírìk wàkẹ́rì ìta ànyà tọ́lẹ̀ àlẹ́yìn nọ́ọ̀sì anábì ní ẹ̀ṣẹ̀ òun náà ni ti ń lọ ti ń bọ̀ nínú ẹ̀mí ẹ tó o sì fẹ́ kán bá ń bẹ̀ tó o fẹ́ káwọn èèyàn ó mọ nǹkan ọ̀hún ti ń jẹ́ṣẹ̀ nìyẹn téèyàn bá wá ni tó níbẹ̀rù èèyàn ó dáadáa dáa mọ̀ èèyàn ọ̀dẹ̀ ṣe mà nínú ẹ̀mí èèyàn tó o bá ń ṣe dáadáa ìwọ́n náà ọ̀hún tí mo ń ṣe ọkàn rẹ ó balẹ̀ lérí ẹ̀ tó o bá ń ṣe tí ò da ẹ̀mí rẹ náà máa sọ fọ pé tí mo ń ṣe kò dáa àwọn àfáà kan sọ pé tí ń jẹ́ takuwa rẹ̀ ìwà ń bẹ nínú èèyàn lénìí tó yẹ pé tí bá ń ṣe àìdáa gan lẹ́mìí rẹ̀ dáadáa ní ọmọ rẹ̀ pọ̀ ń ṣe àwọn yẹn ẹ̀mí wọn ti di pa khatamallahu ala sam'i wa ala absarihim Eh? èdídí ti dí ẹ̀mí wọn ìmọ̀lẹ̀ kankan ò lè sí ń bẹ̀ mọ́ wọn ò wá ní mọ dáadáa yàtọ̀ sáyìí dáa lẹ́ẹ̀fì wá rọmọbìnrin tó wọ skirt gbogbo ọ̀làjì ọmúlẹ̀ bẹ́ẹ̀ bá wá sọ fún pé bó ló ṣe amúra ẹni pé kí ló tún burú bíi eléyìí báyìí ẹ àfa èwo ló tún burú bíi ṣé kò sí lọ́dọ̀ o òun ò jama lẹ́ẹ̀fì máa pé basirọ̀ rẹ̀ ti ó ti ó ti ìmọ́lẹ̀ ti ń bẹ nínú ọpọlọ téèyàn fi dá tó dá àmọ́ yàtọ̀ sí tí ò dá ó ti lọ ó ti parẹ́ ìṣẹ̀mí yẹn làwa wá wà láyé ń sìn ìṣẹ̀mí ayé táwa wà nìyẹn jàmá kọ́lọ́mọ bá kó sàánú wa àwọn ọ̀nà wo la gbà wọnú ẹ̀ ló ká tún fẹ́ máa tẹnu ntí ọ̀rọ̀ networking browsing Facebook wọ́n tún gbè kan ní ẹ́ irọ́ ẹ́ Twitter èyí wá burú débi wípé gbogbo tó ń ṣe níṣẹ́jú ìṣẹ́jú gbogbo ayé ò máa ma mo fẹ́ lọ tọ̀ ó ti jù bẹ́ẹ̀ mo ti kó ní tọ́lẹ́tì ó ti ti jù bẹ́ẹ̀ gbogbo ayé wa máa ma jama aburú tó ń jáde wọ́n wá ń ṣe débi wípé ntí ò da kò wá ní jọ pé kò da mọ́ lójú obìnrin tí ń bẹ nílé ọkọ yóò sì tún make friends nínú àwọn ọkùnrin tí wọ́n jọjọ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lè bọ́kọ rẹ̀ sọ yóò ti lẹ́ni táwọn àyọ̀jọ́ ń share ideas feelings ó lè padà conclude pọ́kọ òun ò lè bóun share feelings òun àwọn feelings tó ń ní àwọn tí ń bẹ ní Facebook àwọn tí ń bẹ ní Twitter làwọn jọjọ ń sọ̀rọ̀ ọkọ sì ń bẹ nínú ilé àwa ní ìrísí tó burú mọ́ kódà ẹlẹ́hàmì gan bá tiẹ̀ débẹ̀ kò wá ní dàbí tó burú lójú àní ìrísí tí ò da kódà abẹ́nìkan bá sọ pé kò da àwọn èèyàn mọ̀ pé àkìlódé ní àǹfààní ayé lélẹ́yìí global village ọwọ anu ilé ọjọ mọ ti ń lọ ní gbogbo àgbáńlá yìí gbogbo yẹn náà mọ tó ń ṣe gbogbo yẹn lè contribute àwọn yẹn lè mọ idea rẹ ìyẹn àǹfààní tó ga ni. bẹ́ẹ̀ sì ni jama ó sì ń fà wá lọ bí eré bí eré lọ síbi ìparun àsìkíyè sára asọ lálàyé fún wa nínú tẹ̀síro wa bí àwọn ọjọ́ mélòó sẹ́yìn a ní wọ́n máa ń ṣe programu kan ẹnìkan dákọ rẹ̀ ń bì pé big boy big brothers n tí ó burú ń bẹ̀ ó náà ní pé ṣe àgbẹ̀ èèyàn bá ń ṣeré wọn ó láwọn ń ṣeré ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kì í ṣeré once life kan kó àwọn èèyàn tó pọ̀ jọ sínú ilé láti orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ wọn kò lè wá ó lè jẹ́ áfíríkà eléyìí jẹ́ gbá eléyìí lè jáwo wọn wàá kó wọn jọ síbì kan oníkálukú wa máa ṣe normally bọ́níkálukú ṣe fẹ́ máa ṣe wọ́n máa ṣe bẹ́ẹ̀ ọmọ áfíríkà kan lè sọ pé òun fẹ́ bá ọmọ ìbò kan òun fẹ́ bá aláṣepọ̀ wọn jọ wọnú ilé wọn ó sì ṣó gbogbo ẹ̀ gbogbo tí wọ́n ń ṣe tó bá wọlé wẹ̀ òun fẹ́ lọ wẹ̀ léwẹ̀ wọn ó gbé kámẹ́rà délé wẹ̀ bí ṣe ń wẹ̀ wọn ó gbé jọ̀mọ́ àwọn ńlá làwọn èèyàn wá mọ́ ń sọ̀sáìbù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní DSTV tí wọ́n ní gba wọn lọ sọ̀sáìbù fún páwọn fẹ́ máa wò jẹ́mọ́ táwọn yẹn bá wà wò mo wá bí àwọn yẹn léèrè pé kí ló fẹ́ fà yọ̀ ńbẹ̀ tó bá wá yá ẹni tó bá wá tèsè àìnítìjú pọ̀ jùlọ ó ní price tí ó gbà tó gbà tí wọ́n celebrate wọ́n celebrate ẹ̀ gan internationally tóun ò bá ti ṣèṣe pọ́ńtìjú tó ń feel wípé normal thing lòun ṣe níbẹ̀ ọmọ Áfíríkà kan ti gbà á ìdí mò ń sọ yóò ti lé ọ̀pọ̀lọpọ̀ yín ju ẹni tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ pé mi ò ní lé mi sì wò ó àmọ́ ní tó jẹ́ kí n kan kíyèsí ní tó jọ bẹ́ẹ̀ mo láǹfààní àti wàmí kan lọ́dún kan lábújá àwọn arùpá àwọn fẹ́ tèmi lálejò náà bá wa gbé síbi tí mo wà ẹlẹ́wọ̀ ewu lélẹ́yìí ẹ̀dàkùn ẹ̀ bá <laughs> ẹni ẹ̀ wá ń ṣàlàyé ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ sì tún lọ sanwó fún kan àwọn ò lè mí ṣe jama gbogbo ohun tí ò wá da kò wá jọ ohun tí ò da mọ́ lójú ìbẹ̀rù ọlọ́run ọba téèyàn fi mọ́ mọ̀ gba ah, eléyìí ò mọ̀ dá eléyìí ò mọ̀ dá ó ti wá ń tán kò wá sí mọ́ láyé jọun bóbìnrin kan bá múra bíbí kan bá ra sílẹ̀ lára rẹ̀ tẹ́ ẹ bá sọ fún bá ìtìjú òsì ní gbádùn mọ́ ṣùgbọ́n nísìnyí gan obìnrin tó gorí ọ̀kadà tí gbogbo aláwọ̀ ẹ̀ dí yọ́ọ́lẹ̀ tó o bá sọ fún yóò ní òun mọ̀ọ́mọ̀ kì í ṣe pé kí ló ka tiẹ̀ mẹ́rin ẹ̀yẹ́ pé mo rò pé ó ṣèṣì ni pé ara ò kò ṣèṣì o òun máa máa filẹ̀ bẹ́ẹ̀ jama àdúrà tá a máa ń ṣe ni pé ọlọ́run máa jẹ́ sòkòtò ọjà bọ́ǹdì wa àdúrà ńlá ni ó mà ti di fáàrí bẹ́ẹ̀ sì ni téèyàn bá lọ gọ́gù tó lọ wo ìsírí ságìn kan sáti ẹ̀ sọ́ọ́bẹ̀ kó wá gọ́gù kó wá ní kó fún ọ yín tí ó gbé jáde ọ ní tí ó sọ fún ọ ní pé ìṣesí àwọn ẹlẹ́wọ̀n tába parí tẹ̀síìrì ságbìyànjú ẹ̀ kó kó kàlọ́bọ́ kó lọ wò history of sagging lọ wò n tí sọ ń ni pé ìṣesí àwọn ẹlẹ́wọ̀n ọmọ yunifásitì máa ń ṣe lé ní kò wá ní mínì nítorí pé bàṣírọ̀ ojoojúmọ́ ló ń parẹ́ nta fi lè bẹ̀rù ọlọ́run ojoojúmọ́ ní ń bàjẹ́ lára wa látara ń ń rí látara ń ń gbọ́ kódà ẹlòmíì gan òun pèpè ìjẹni ọlọmọrẹ díẹ̀díẹ̀ yéé fi àwọn nǹkan yẹn ń fẹ́ sí wa ẹlòmíì ó ṣèṣe sí mi ah ẹ sì tún pè yín ẹ tún pera yín lẹ́lẹ́sìn náà látara àdìẹ lẹ́yìn jẹ̀mọ́ ọlọ́run ọba ni wattaqullah ẹ bẹ̀rù ọlọ́run. ẹ fi tọ́lọ́run ọba ṣàkọ́kọ́ lẹ́ni gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ máa ṣe wọ́n béèrè lọ́wọ́ kan àwọn sálàfù wípé kinijẹ ni jẹ́ takwa kí ni jẹ́ bẹ̀rù ní kéèyàn ó máa rìn lójú ọ̀nà kan bìtọ̀rí kí dáàtì ṣáúkà ojú ọ̀nà kan tó yẹ pé wọ́n ti kó ẹ̀gún ọ̀pálámbá ìgò wọ́n ti ojú ọ̀nà yẹn kọjá lójú ọ̀nà yẹn bó lè ṣe máa rìn ẹ rí i pé èyàn ó kà sọ mọ́ra orí tá ń pè níbẹ̀rù ọlọ́ni ó fi gbogbo ilé ayé ó fi wé ojú ọ̀nà ó fi àwọn muharramat gbogbo ntọ́ làwọn bá ṣe léèwọ̀ ó fi wé ìgò tí wọ́n pa sójú ọ̀nà àwọn nǹkan tọ́ làwọn bá wá fẹ́ wá fi wọ́n wé àwọn ààyè díẹ̀díẹ̀ tó ṣẹ́kù débi ilé ayé téèyàn wà yìí kó tó wá ṣe nǹkan kan ó kọ́kọ́ wò dáadáa náà sọlọ wọn bá fẹ́ ó ní tí jẹ takuwa nìyẹn jama iṣẹ́ tó wọn fẹ́ ṣe lẹni so tí ẹ béèrè dájọ Ọlọ́run ọba lérí ẹ kó tó máa ṣe òwò tó fẹ́ máa ṣe tó o béèrè ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ kó o tó máa ṣòwò yẹn kódà tó fi dórí kọ́ọ̀sì téèyàn fẹ́ lọ ṣe yunifásitì tó o béèrè ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ pé tí n bá ṣe kọ́ọ̀sì yìí tán ṣé mo lè practice ṣé mo lè lo tó o béèrè ìdájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ torí pé n ta a bá béèrè ìdájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ tá a bá ti kara bọ̀ tán àti fílẹ̀ a máa ṣòro mẹ́jọ jẹ́ pé tó o bá ti ń ṣe tán ló tó wá béèrè kó o tó kara bọ̀ kọ́kọ́ mọ̀ ìdájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ fatilika ìtànkpé ní takuwa nìyẹn kì í ṣe gbogbo ntáyé ń ṣe ọlọ́wọ́n bá ní wa in tuti akthara man fil ard yudilluka an sabilillah in yattabi'una illa dhanna wa in hum illa yakhrusun ọlọ́wọ́n bá ní in tuti akthara man fil ard tó bá ní ntí ayé ń ṣe tí gbogbo èèyàn ń ṣe náà ló máa ṣe yudilluka an sabilillah wọ́n sọ ọ́nù lójú ọ̀nà ọlọ́run yattabi'una illa dhann torí gbogbo ntáyé ń ṣe yẹn àbámọ̀dá ni gbogbo ẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí o ẹ jẹ́ ká ṣe báyìí kì í ṣe pé wọ́n rí tọ́ka sí kan pọ́lọ̀ ló ní a ṣe òun lẹ́ẹ̀tì bìbì kan tí kíyèsí báyé ṣe ń lọ bí ṣe ń lọ bó ṣe ń tẹ̀lé tó ń tẹ̀lé tí tó fi wọnú sáré gbogbo àṣà gbogbo fashion táyé ń kó wa kò ní dúró ẹ̀rí láyé ìgbà kan àwọn bàbá wa tí wọ́n bá dá ṣòkòtò wọ́n ó dá ṣòkòtò wọ́n ó dá ṣòkòtò kẹ̀m̀bẹ̀ ojúgun ní ṣòkòtò wọ́n máa dé ojúgun ní ṣòkòtò òde bí wọ́n ṣe ń dá ṣòkòtò kẹ̀m̀bẹ̀ ń gbà ẹnu nígbà tó yá kò wá jẹ́ kẹ̀m̀bẹ̀ mọ́ òdì sọ́ọ́rọ́ wọ́n ó da yóò délẹ̀ nígbà tó yá táwọn ọmọ tó ń lajú afẹ́sẹ̀ bí àwọn èèbó à ń lo ṣòkò trouser trouser sì ní nínú definition èèbó gan kò gbọdọ̀ kọjá kókósẹ̀ definition àti ẹ̀bú gan ló fi jẹ́ pé táwọn èèyàn tó bá wọ suit tó lo trouser ayé ló ti bàjẹ́ normally báwọn tó ní ṣe ń lò socks ni ó wọ̀ tí ó hàn bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé ẹni tó bá máa ń wo Michael Jackson tó bá múra ẹ mọ òbí ṣe ń wọ̀ ṣé òwò tó rẹ̀ délẹ̀ ni sọkọ̀tà kókó sẹ́ẹ̀ ṣùgbọ́n òní gbalára tó gbé gbèdégbé torí súnà ló fi ṣe o àmọ́ ọlọ́pàá àgbà islam ṣùgbọ́n ṣíṣe tó ṣe yẹn kì í ṣe pé torí pàànàbì ni a ṣe ló fi ṣe ṣùgbọ́n tá a fẹ́ fààyàn ń bẹ̀ ni wípé bí wọ́n ṣe ń ṣe ń gbà yẹn gan ìgbà tó yá ó di ọ̀rọ̀ ká máa wọ ṣòkòtò mú bẹ̀ kò tiẹ̀ ti kàn yẹn ìgbà tó yá ló tún wá di pẹ́ńsù pẹ́ńsù yẹn wá ní òun náà kì í kọjá kókósẹ̀ tó bá ti wọ pẹ́ńsù kókósẹ̀ gbúdọ̀ jáde ó lọ kánú àwọn olórin ayélujára pé sómi yọ kókósẹ̀ ọmọ àlè túrọ́sà àwọn fẹnu bàá jẹ́ ńgbà náà làwọn yẹn bá tún kúrò ńbẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá wọ ṣòkòtò yẹn ńgbà náà kò lè dábọ́ yóò jókòó ni wọ́n máa bá fà á tó pé gbogbo ẹ̀ ni ó lẹ̀ mọ́ tán gbogbo ohun tí mò ń sọ àwọn ẹ́lí etí nígbà tó yá èèyàn tún kúrò ńbẹ̀ ó tún di báàgì gbogbo ẹ̀ ó rí bọ̀rọ̀ gidi wálẹ̀ yọ ọmọ kanlẹ̀ báyìí bí ìṣòkòtò jẹ kọ́ọ̀bù wọ́n máa kalẹ̀ bẹ́ẹ̀ wọn tún lò bẹ́ẹ̀ fàá ó tún kúrò ń ó tún di pé báàgì náà ni ṣùgbọ́n yóò tún máa jẹ́ ní kábọ̀gà ojúgun ni tún máa dúró sí kò tún ní kò ní délẹ̀ yóò tóbi náà yóò nígbà tó tún yá ó tún kúrò di kárọ̀tì nísìn èwo kárọ̀tì yóò lókè tọrọ hatta zuritumul maqam tó fi wọnú sàárè lọ ọjọ́ dúró ti súnà ìyẹn ni òní yí wàlàntẹ́jídẹ́lì súnà tí la ìtẹ̀bùdí ìlà ìlànà tọ́lọ́hún òní yí padà ṣùgbọ́n báyọ̀ ṣe máa tì í nìyẹn títí títí títí tí tó fi kó sínú sàárè in tó ṣe lánàá tó rò pé nǹkan tó dáa jù nìyẹn tó bá tún dọ̀la àwọn yóò ní ah, ayé ò tún lò yẹn mọ́ ó tún èwo ayé tún lò ẹlẹ́yìí ó tún máa lé nígbà ọba tún rí yẹn tán òun rí tán ìjọ kejì òun ah, ah, ayé ti ti fìyẹn lẹ̀ ẹ̀yin náà tún lò bó ṣe máa ṣe nìyẹn jama watakulọ́ọ̀ha ẹ̀ wá jábẹ̀rù ọlọ́run kó ṣe kó fin tọ́lọ́ yẹn náà ni kó bàbàrà lẹ́mìí wa gbogbo tá bá fẹ́ dáwọ́ kódà lórí pa fẹ́yàwó a kọ̀ pé ìyẹ́ ṣé mo lè fẹ́ nìyí irú ìyàwó wo lọ́lọ́run ni mo lè fẹ́ irú ìyàwó wo lànà ìbí ní ká fẹ́ kí lọ́lọ́run ọba ní ká wò jẹ́mọ̀ tá a bá lè máa fi nǹkan yẹn tó gbèsè ayé wa ọkàn wo balẹ̀ a sì gbé gbèsè ayé rọrùn ọlọ́run ọba àfẹsọ pé wá tako lọ ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà de ilẹ̀ èké ọba tó ṣe wípé ọ̀dọ̀ rẹ̀ là kó gbogbo yín jọ sí ọ̀rọ̀ ọlọ́run ọba kọjá kẹ́nìkan ló ń fẹ́ sá ọlọ́run ọba ní yawma idhin tu'radun la takhafa minkum khafiya ọlọ́run níjọ́ ta wí tó rọ̀ dùn gbogbo yín pátápátá la kó síwájú bí ìgbà téèyàn ń pààrọ̀ ìdí ni téèyàn ń tò kọjá báyìí gbogbo yín pátá ọlọ́run ọba ní la takhafa minkum khafiya ọlọ́run lẹ́nìkan ò ní ṣèṣì àní ṣàfẹ́kù ẹnìkan àfẹ́ẹ̀rí kankan ò ní ṣiṣẹ́ ńjọ́ náà la takhafa minkum khafiya ẹnìkan nù yín àní ìfẹ́kùnjọ́ náà awwalukum wa akhirukum ẹni àkọ́kọ́ nu yín àtẹni tó kẹ́yìn láyé gbogbo yín pátá báyìí gbogbo yín lẹ́wà ọlọ́run wa ni fa amamani uti akita bahu bi yemini níjọ́ ta wí bẹ́ẹ̀ yẹn ṣe wulẹ̀ kó pọ̀ tó ń jọ náà ẹni tó bá wá fi ọwọ́ ọ̀tún gba tírà rẹ̀ níjọ́ náà tó fọwọ́ ọ̀tún rẹ̀ gba tírà tírà wo náà ni tí wọ́n kọ pé gbogbo ohun tó ṣe láyé rè rìsọ́ọ̀tì rẹ̀ ni pé ọmọ àlìjọ́ náà ni ọ́ wọn ò ti kọ́ síbẹ̀. Si ọlọ́ọ̀ni ẹni tó bá fọwọ́ rẹ̀ gbá tó fọwọ́ ọ̀tún gbá níjọ́ náà fa amma man utiya kitabahu bi yaminihi ẹni tó bá fọwọ́ ọ̀tún gbá tírà rẹ̀ níjọ́ náà fayakulu ha umuqra'u kitabiya ntí ó máa sọ níjọ́ náà ni pé ẹ dákun ẹ bá mi wò àbí kí ló wà ń bẹ ó ti rí tó wà ń o ṣùgbọ́n dùnú yẹn kọjá pé àbí mo sì wò ni yóò tún tún wò ah ẹ bá yóò tún mọ fáwọn yẹn gbà ẹ bá tútù kínní wo kò sẹ́nìkan tí wọ́n bá gbà á torí pé oníkàlùkù náà ò tí ì mọ ibi tí ọjà sí. ọlọ́run ní ẹni tó bá fọwọ́ ọ̀tún gba tírà rẹ̀ níjọ́ náà ó dà gẹ́gẹ́ bí ọmọ tó lọ iléèwé tó wá sí ipò kínní ẹ rí i pé gbogbo ẹni tí bá ń pàdé lọ́nà ni pé dáàdi ẹ̀dọ́ mi mọ iye tí mo ṣe ẹ ń wo ọmọ o ẹni ẹ ah very brilliant ah ó gbìyànjú pòkín ló ṣe àìsísà tó bá tún pàdé ẹlòmíì yóò tún fi ẹjọ́ ẹ mi wo mi mọ tí mo ṣe ọlọ́run tó dá wa ó ti mọ̀ wá ọlọ́run lẹ́ni tọrọ rẹ̀ bá já sálì jẹ́ náà níjọ́ náà fayakulu ha omokoro wo kita ijó ma sọ́njọ́ náà ni yóò ma fi hàn gbé yẹn pé ẹ dákun ẹ bá mi wò ó nítorí pé kó tó gba tírà rẹ̀ yẹn ọkàn nìkan ò ní balẹ̀ kó wọ́n wà lìjẹ́ náà yorùbá ní àràbàtúnramú odò ń gbà rere nígbà tó bá ṣe wípé ẹni tó ti gbà pẹ́ ní ọlọ́run ọba ní láyé. tó gbàwé ọwọ́ rẹ̀ tó káwọ́ lérí ẹni tó gbà pé ní mẹ́nì jù ọ lọ láyé tó gbàwé ọwọ́ rẹ̀ tó ṣe pé nar jahannam òun ló ń bẹ́ ń bẹ́ sọ ọmọ pé gbà tó o ti gba tiẹ̀ gan o ti conclude àǹtí lágbájá fi jẹ́ náírù tó jẹ́ ná à kò wọ́n wá fún ọ ọwọ́ jẹ́ náà ń bẹ̀ ó rò pé kò lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bí ó ṣe rí nìyẹn jọ náà ṣùgbọ́n fún amámanú tí àkìtà bá obi ṣìmọ̀lì yìí ṣùgbọ́n ẹni tó bá ṣe pé ọwọ́ òsì ló ń bá fi gba tiẹ̀ kò sí ti ń bẹ́ẹ̀ jù náà lọ. fàyàkóló ya àlẹ́ta ni lámú o takita bi. ọlọ́ni tó wọ́n máa sọ níjọ́ náà ni pé a ah, ó máa ṣe o kán sì mọ́ fóun níwèé yìí kò bá dà torí pé gbà tó wò ó tí ì gbà yẹn bákan méjì lòun sì ń rò a lè sọ ẹ̀fọn lè jábàá lò a lè sọ ó sì ń rò nígbà tí ò ti gbà ṣùgbọ́n gbà tó ti wá gbà tán tó ti rí i pé jahannam kí ni n wo yìí jahannam ah yóò ní yàrá ìta ní lam uta kìtàbíyà ìbámu da kó má gba ìwé yìí wàlámù adérímà ìsá mi mà pé ibi tọrọ ń wò já sí lélẹyìí yàrá ìta kánátìlkọ́ ọlọ́run ọba ní oró gbá ọ lẹ́nu rẹ̀ kí ni ń sọ kò lè padà sáyé mọ́ mọ́ agina ani máa yóò ní rẹ̀ ọlọ́run ọba gbogbo ohun tí mo fayé kójọ òwúlò fún mi mọ́lẹ̀ ni alaka ani sòlótọ́ gbígbọ́ bérebére mímọ̀ ọ̀rọ̀ mi ó kó parun bá mi lẹ́ni kò tó fagolo ọlọ́run ọba níbi jíjí ń sọ̀rọ̀ yẹn láti ní ẹgbàámú fagolo ẹ̀dẹ́ ní sẹ́kẹ́sẹ́kẹ́ fún malẹ̀ jahim sọ̀lọ́ ọlọ́run ni àní ẹ sọ sínú náà jahim níbo tá a ní níbo la yàrá òye wa ọlọ́run má ṣe ọba ní kìlọ̀ wá kódà kó jọba náà gbogbo wa kó jọ síwájú ọlọ́run kò àtàwọn àti wòlíì àti ẹni tí ń sin àti ẹni tí ṣe àti olùyapa àṣẹ ọba ní ẹ jọ náà. tọ́lọ́hún ò ní tìjú ẹnì kankan. ọlọ́run ọba ò ní tìjú ẹnìkan níjọ́ náà ó kọjá àwọn eh, àsọfọ́lọ́njọ́ náà pé ọlọ́run lágbájá ọmọ lágbájá lóòótọ́ ṣe ọ láyé ó mu tí ó yapa àti ọlọ́run ṣùgbọ́n ṣe dáadáa sáwà fà ọlọ́run mọ́ pìlẹ̀ rẹ̀ àsọfọ́lọ́njọ́ náà ṣé ẹ mọ̀ pé bíbà téèyàn ń yàgbẹ́ lẹ́nu nìyẹn. níwájú ta ni ọlọ́run má bi léèrè àwa ni ó bi níjọ́ náà àá sọ fọlọ́ níjọ́ náà bí kọ́ má bi àwa ni kọ́lọ́ ó bi níjọ́ náà ẹ̀kẹ́ gbà tí yẹn tóbi bá ń ṣe nǹkan oṣù lẹ́nu òní tí ń wí òun kì í yún èyí sọ̀rọ̀ mọ́ jùnúnù fúnà jàmọ́ ẹ̀ níwájú ta ni níwájú ọlọ́run ọlọ́run ti ń sọ fún anabi gan sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní la'in ashurokita. tíra ànábì gan bá dorogún pọ̀ mọ́lọ́run ìrẹ́ ànábì tá a rán gan láyà bàtọ́ nà àmàlò ìjà ànábì rẹ gan àníwò gbogbo iṣẹ́ ó bàjẹ́ wájú ọlọ́run. wàlẹ́ tako nàmínà ọlọ́run rẹ gan ó jọ nú àwọn ẹni òfò tọ́ tọ́ ọba ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwa ń sọ pé ni ọba ẹnìkan lọ́ba lòun òun ò gbogbo bá ti ń ṣe lòun ń ṣe ẹnìkan ní ọlọ́run ní tó bá ṣe bọ́ ọlọ́run ò tijú ẹnìkan àfẹn tó bá ṣe tiẹ̀ ọlọ́run ní wàlẹ̀ ọ̀tàkọ́ wàlẹ̀ àlẹ́ iná bá dọ̀là akọ̀wé ìrẹ́ ànẹ́bí gan yín tààràn tó bá sọ tó bá lò fẹ́ẹ́nu ti ara rẹ tó kíbọ̀ nu Qur'an làkàdúnà mi ní wùbílì yẹmi ọwọ́ ọ̀tún tó láfi gba ọmú níjọ náà thumma laqata'na minhu al-watin ìsọ̀rùn rẹ̀ yà á jàdánù jọ náà. fama minkum min ahadin aniwu ajizin ọlọ́run níta alẹ́ni náà nínú yín tí n bá fẹ́ ṣe fún muhammad tí ó wà ní kí n gbogbo ẹ̀yà àlùmọ́ rẹ ta ni ó gbìjẹ́ ọlọ́run ọba ní bó tiẹ̀ wípé tá a sọ yìí fama wa innahu latadhkiratun lil muttaqin lánàá ni. fún gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run pé tá a bá lè sọ báyẹn fànàbì kí lọ́ọ́ wá jẹ́ àfa àti bẹ́ẹ̀ lẹ́ni máa mutí bẹ́ẹ̀ ni tó bá dọ́bí àkíyàmọ̀ àá nìkan lóhùn bí alẹ́ rè máa mú máa mú máa mú tí a mọ̀ pé ìbẹ̀rẹ̀ dìndìnrín nìyẹn wàláhì ọlọ́run ò tijú ẹni kankan ó ṣe ríjọ́ náà sí ọlọ́run ọba nídọ́ta wíwá tọ́kù lọ ẹ ọlọ́run ọba tó ṣe pé aládé ilé yìí tó ṣàrùn kó wa yín pátá ó lákòóyìn jọ níwájú ọlọ́run àwọn ẹ̀yìn àwọn ẹsẹ̀ ẹ̀yìn àwọn ẹ̀yìn gan àwọn tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà wàláhì ó kọjá kéèyàn ọmọ fi ṣeré kódà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó tún jẹ́ ká mọ̀ wípé báwọn èèyàn bá tún kọjá afárá ò tí ì balẹ̀ ọmọ báyìí ò sì ní í tó ti wò báyìí tó ti rò pé o ti lọ tán nígbà ọba wa dé kọ́ńtọ́rọ̀ tó bá fẹ́ wọlé lọ́wọ́ ní pétọ́ ẹnìkan kan ò gbọdọ̀ wọnú àlìjẹ́nà kan wá tún níra wọn sínú ọ̀dà ẹni tó bá ṣàbòsí fẹ́ nìkan láyé ọ̀yá kóníkàlùkù ó gbà tiẹ̀ ó ń wulẹ̀kùn àlìjẹ́nà báyìí ẹni tó ṣàbòsí fún ọba wa jáde pétọ́ ọ wàá mọ̀ bí dákun <laughs> dákun mọ̀ gbà padà kò sí <laughs> òun ó gbà àlìjẹ́nà lòun wò yìí ọwọ́ àṣeéṣe kó ṣe wípé bóyá one náà ló gbé ọwọ́ ẹyọkan o ti dáná twenty kọ́ńtọ́rọ̀ ni ẹ ọlọ́run ó wà á máa yanjú ẹ pé ọlọ́run ẹ gbúdọ̀ tún wọ bẹ̀kẹ́ níra yín sínú nígbà tó ń bẹ láyé ó ṣàbòsí fún nígbà tó tẹ dúkìá rẹ mọ́lẹ̀ ẹ lè gbé yẹn wọlé kóníkàlùkù kan dá padà kò wá sí ní tí ó fi dá padà náà ju sẹ́ẹ̀rì rẹ lọ gbọ́n bá wá gbọ́ lọ́nà pé tọ́ ọyẹ dẹ́hùn padà sẹ́yìn. látàdí lè mọ ẹ̀nà ìdáàmà kún tá a mú kó tó àdìrà látàdí lè mọ ẹ̀nà ìdáàmà fàdúlmù yẹrìjú okùbáwò ìlànà tànàmù àyìnà kàwàl mọ́dúlùmù mú يدعو عليك وعين الله لم تنم تظلمن إذا ما كنت مقتدرا فظلم يرجو عقباه إلى الندم تنام عيناك والمظلوم منتبر عليك وعين الله لم تنم يدعو عليك وعين الله لم تنم látàdílẹ̀mọ̀nà ìdáàmọ̀ kọ́ńtà mọ́kọ́tà rẹ̀ wàláì mọ́sàbòsí fẹ́ni kankan kún ó sì bọ́ ọ sí ó dáa dúkò ṣàbòsí fún yàn látàrí lè máa nà ìdáàmà látàrí má ṣàbòsí tí n bá sọ pé ó lè ní ọ ìwọ náà sọ̀rọ̀ mi ò gbúdọ̀ sọ pé ó gbúdọ̀ sọ̀rọ̀ ẹ̀ ń ta pè ló lè a gbúdọ̀ establish ìdí tó fi jó lè òun náà ó sọ̀rọ̀ ẹ gbúdọ̀ sọ pé ẹ má jẹ́ ó sọ̀rọ̀ ẹ máa sọ sẹ́wọ̀n. jama ọ̀nà tá a bò sí gbà wá pọ̀ ṣùgbọ́n àkíyèsára látàdílímọ̀nà ìdámọ̀kúntàmọ́kútà ẹ̀ńtọ́ ọba jẹ́ tí mo bá pè ọbẹ̀ mo dáràn látàdílímọ̀nà ìdámọ̀kúntàmọ́kútà ẹni tó pè ló ń sìnà so ká mọ́ bí sìnà rí ó wá fẹ́ sọ̀rọ̀ ẹni ẹ̀ mọ́jẹ́ ò sọ̀rọ̀ ṣé ẹ tún lè máa dá ọ̀tọ̀rọ̀ tí mo bá sọ̀rọ̀ àbòsí ni tá a máa kún látàdílẹ̀mánà nítorí wípé kò sẹ́ni tí ó bí ọ́ léèrè ìwọ ni president ìwọ ni governor humility ti gbé ntó bá ṣe kò sẹ́ni tí ó béèrè dọ́gbé kí á máa kọ́. jama bá bẹ̀rù nǹkan kan ó bẹ̀rù ààyè yẹn gbogbo tó yẹ kó gbé bá <laughs> bóun ló ti fẹ́ ṣe ló fi jẹ́ pé èyàn wà máa kì í sára kán sì bò wá sí ó tẹ́ wa lọ́rùn jù ká bò yẹn sí lọ àwọn èèyàn wà máa wọ̀ pé ó mọ̀ ya dìdìrín kì í ṣe dìdìrín ni ibi tó ní kálukú ń lọ ni kó wá ń bẹ̀rù kò sẹ́ni tí ò mọ̀rọ̀ sọ kò sẹ́ni tí ò mọ̀ wá wù kò sẹ́ni tí ò mọ̀ pàǹtùkẹ́ ẹja da gbogbo ẹ̀rù ṣùgbọ́n ibi tí kó wá ń lọ náà ni kó wá ń bẹ̀rù látàdìlímọ̀nà ìdá màkọ́ńtà mọ̀kẹ́tàdẹ̀ra nítorí pé níbi tó bá ti ń kílèmù ráìtì rẹ àìmọye ẹni tí ó ṣẹ̀ tó fìyà jẹ bẹ́ẹ̀ yẹn bá ṣe èèyàn ńlá ń gbà mí tó bá wá fẹ́ bínú ẹni tí ó ṣẹ̀ ó jìyà látàdìlímọ̀nà ìdá màkọ́ńtà mọ̀kẹ́tàdẹ̀ra ọ̀kan nínú àwọn khalifa ńjọ́ kan ó wá ń bẹ láàfin rẹ̀ ẹnìkan wá dé gbogbo èèyàn sì ń bẹ kéèyàn wà láàfin ọba ẹnìkan bá wọlé wọn níta ní béèrè ó ní khalifa yìí ló ń béèrè ó wá bẹ̀rẹ̀ sí ní bu ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ó wá ń lálẹ́ khalifa khalifa náà bá bu sẹ́kún ẹkún yẹn pọ̀ débi wípé ó dìde kó lórí tẹ̀ ó wọnú lé lọ́ sunkún ah, àwọn yẹn ní bó la wọn ni ẹ yẹ sá mọkún ẹ dé àwọn yẹn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kán mọkún ẹ dé ah, ó wá wọ àwọn yẹn wá lọ bá ah, ẹ̀sùn tá a ṣe fún ewúlẹ́kún <laughs> ṣé ká lọ pa ni àbí kí ni ká ṣe kò ní di sọ̀rọ̀ tó sọ lódùn yìí ní àgbà ó wá ní ìyìn tó ń pa òun lẹ́kún òun náà ní pẹ́rù ọlọ́run bá òun nítorí pé bá ní ẹ̀pá ń orí ẹ̀ ẹ̀ orí ẹ̀ òun wá rò pé tóun ò ti fẹ́ fira òun sí ọlọ́run ìyẹn ló wá pa òun lẹ́kún pé tóun bá sì ní ẹ̀pá látàdìlímọ̀nà ìdáàmà kó àmọ́ bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ tí yẹn wá fi bínú wá bínú tí ò wá lè kọ̀ǹtró ara rẹ̀ tí ń bẹ̀rẹ̀ sí ní sí ọ̀rọ̀ sọ a lè sọ ó lè ṣe nǹkan lọ́ta sí lọ́pọlọ látàdìlímọ̀nà ìdáàmà kó tàmù àwọn ìjọba àlùbítẹ́sìn wà wọn á kíyèsí nǹkan yẹn púpọ̀ bọ́kọ bí bàbá bó bá ṣẹ̀ lórílẹ̀‐èdè ní Saudi mathalan ẹni tó bá wà tí ò da tíjọba bá mu tí wọ́n bá tì í mọ́lé ìjọba ó tún wá ní káwọn ìyàwó rẹ̀ wá máa gbowó oṣù tí wọ́n fi máa jẹun nítorí wípé ọkọ tó lè máa bọ́ wọn òun lọ́sẹ̀ tá a bá wà ní provision fáwọn ìyàwó rẹ̀ ẹni tí ọ̀sẹ̀ náà ti ń jìyà nìyẹn látàtẹ̀lẹ́ máa ìdá máa kọ́ dẹ̀ hàn fàzọ́lmù yàrẹ́jẹ́ ọkọ̀ọ̀bá ọ̀hún. jama níbi táwọn èèyàn ti bẹ̀rù ọlọ́run ọba wọn a sì sọ́ra nítorí yẹ kí wọ́n bínú wọn sàmójú kúrò nítorí pé ibi tí mo ti fẹ́ gbẹ̀sán mo mọ̀ lè tayọ àlà ẹni tó gbá mi létí tí n bá ní mo fẹ́ gbá tèmi ó ṣeé ṣe kí n tún gbá ju tiẹ̀ yẹn lọ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́run yóò yọ òdo èyí tó ṣẹ́kù ó dọ̀nà sí mi lọ́rùn ọlọ́run wá ní kẹ́ ẹ wá sàmójú ìyẹn ló wá lóore لتظلمن إذا ما كنت مقتدرا فظلم يرجع عقباه n tó fi ní sàbòsí tó ọba lẹ́nìkan e jẹ́ nǹkan tá a bá ti lọ jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pò ń ná ọ̀ya sọ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ tó bá lóun ò jẹ́ bẹ́ẹ̀ ó parí ṣùgbọ́n pòun ò ní sọ̀rọ̀ èmi nìkan ní máa sọ̀rọ̀ pé ntẹ́ni báyìí jẹ́ zulimu ni fàdúlmù yàrá-jẹ òkùnbá o ìlànà. nítorí pé mo wá lówó mo lọ sórí rédíò ṣùgbọ́n ẹni tí mo sì ń bá jà òun ò rówó àwa yóò ní gbọ́ tiẹ̀ ṣùgbọ́n lórí rédíò èmi lè sọ̀rọ̀ ńbẹ gbogbo ayé ntí n bá sì sọ gbogbo ayé ò gbọ́ sọlẹ́mọ̀ ni pàṣọlẹ́mọ̀ yàrá-jẹ òkùnbá o ìlànà dàmé fàdúlmù yàrá-jẹ òkùnbá o. jàmáà tẹ̀yìn abá bẹ̀rù ọlọ èyí wàá máa ṣe mí lọ́ọ́ tí wọ́n bá gún yàn ní nǹkan èyí ó ṣe sùúrù nítorí pé jẹ́ ń gún tèmi padà ó lè gún ju èyí tó gún ọ lọ èyí wàá máa sọ́ra nítorí ìyẹn náà lèyàn bẹ̀rù kéèyàn má bàa wá tún lọ di ẹrù ẹlẹ́rù lérí kó fa tiẹ̀ lọ́wọ́ àfààní la tazulimana ìdáàmà kúńtà mọ́kútà dira má ṣàbòsí fáwọn èèyàn nígbà tó o bá wà nípò aláṣẹ nígbà tó o bá rí wípé o lágbára tí o sẹ́ni tí o bí ọ léèrè o lè wí o lè sọ o lè tẹ̀ tí nǹkan kan ò ní dún látàdé lè máa nà ìdáàmà kúńtà mọ́kútà dìran fáwọdọ́lmù yàrìjẹ́ òkúba ìlànà dàmí ẹnìkan ò ní sàbòsí láyé yóò padà kábàámà bí òkú láyé yóò kó jọ́gbọ́n dàlẹ́ kìyàmà ló wá jẹ́ pé tanamu àyìnà káwálmọ̀dé ló mú mú ń tàbí ó tanamu gbogbo ẹni tó bá ṣàbòsí láyé òun ti gbàgbé walimadilo mọ̀mọ́ tàbí hàn ẹni tó ṣàbòsí yóò ní ìrẹ́ ọlọ́run wọ́n rí pé mi ò lágbára wọ́n rí pé mi ò léèyàn wọ́n rí pé mi ò lẹ́nu ṣùgbọ́n mo lọ́lọ́run walimadilo mọ̀mọ́ tàbí hàn òun wà máa bẹ̀ lọ́hún yẹ́dẹ́ hàn àlàyé káwá ayé nọ́là ìlàmútànàmí yẹ́dẹ́ hàn àlàyé káwá ayé nọ́là ìlàmútànà mi ó ń bẹ nínú àbòsí ká kíni ká yẹra ẹni sí kápásì dẹ́yìn ká sì mọ bá tèèyàn jẹ́ zulmu ni fa zulmu yẹrìndì òkúba ò ìlànà dàmí fa zulmu yẹrìndì òkúba ìlànà dàmí ló fi jẹ́ pé gbogbo ọ̀nà àbútálẹ̀ mi ò lóun ò sàbòsí sáà mọ kí ìsara jẹ́ kí wọ́n ọ́ sí ó dáa ju kó ṣàbòsí fún yàn lọ owó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ oníkòkúkú mà tó bá di dókè jalè kì í àmọ̀ yóò mà automatically àbòsí òṣèṣe ń jọ náà kó bí ò mà láyé gan pẹ́tọ́ ń bẹ lọ́wọ́ rẹ tó bá di dókè jalè kì yóò rí pẹ́tọ́ tòun lélẹ̀ kì í wáá fi débi ọ̀rọ̀ sísọ mélòó kò ní ilé rí sọ yóò wá dojú bolẹ̀ yóò sì sọ omi lójú níjọ́ ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni manili mufilisu sufina. anabi ni taalẹ ni tí o ní nkankan àwọn sàbẹlẹ ni tí o lówó tí o anabi lẹ ma nkankan anabi ni alimufilisu fina ẹni tí o ní nkankan òun lẹ ń tó kírun láyé ó gba àwẹ̀ láyé ó yọ zaka gbogbo téèyàn máa ṣe láyé òun ló ṣe ṣùgbọ́n wà bọ́ra bá haada ó lu ẹni yìí lọ́nà ìtọ́ wà kọ̀dáfà haada ó parọ́ ntẹ́ni yìí ó ṣe ó pamọ́ lọ́nà ìtọ́. ọ jẹ owó ẹni yìí lọ́nà àìtọ́ wàṣátà mahadá ó bú ẹni yìí lọ́nà àìtọ́ ọlọ́run wà ní kíkó wá wá gba ẹ̀tọ́ wọn yẹn níjọ́ gbé jalè kíyàmà wọn wà gba gbogbo ẹ̀tọ́ wọn wà yọ gbogbo dáadáa rẹ̀ tí dáadáa rẹ̀ bá tán wọn tún wá di ẹ̀ṣẹ̀ àwọn ẹni yẹn lélẹ́rí anábì ní fayurima final wọn wà ní ẹyẹ ẹjú ẹ̀sọ́ sínú náà jẹ̀mọ́ èyí tá à ń ṣe yìí gan lọ kó ṣàánú wa kó sì gbá wa. bóòlù yóò ṣe wáá di ẹrù ẹlẹ́rù lérí látàdílé màmá ìdáàmà. fasọ́lẹ́mọ̀ yàrá jẹ́ ọkọ̀ bá ọ̀. تنام عيناك والمظلوم منتبه يدعو عليك وعين إلى متنمي يدعو عليك وعين lóbi fi jẹ́ pọ́lọ́wọ́n bá wa ní wattaqullaha ẹ ọlọ́run ọba tó sọ pé wájú rẹ̀ ní gbogbo ọkọ̀jọ síjọ́ náà kó wáyé o àmọ́ rántí tó ṣe àtúnṣe ní ọlọ́run jẹ́ ń padà lọ ilé ayé kí n lọ àwọn àṣìṣe yìí ò ṣe ọlọmọdé fún wa halali haramu halali haramu òfin tó ń tàǹbà bọ̀ láti bẹ̀rẹ̀ tafsir ọlọ́run wá fi ọ̀rọ̀ kìyàmà ó fi parí ẹ̀ pé gbogbo tá à ń sọ ibi ò bá tiẹ̀ yíyọ ó sàtì ẹ̀bẹ̀rù jọ́gbọ́dà kìyàmà ìwọ tó dúró nù lé ntọ́lọ́ ń ṣe ní haram òun ló ń ṣe tó o bá sì jáde ẹni ọlọ́run láàmú pé ọ́ ó fira àárín hàn bí ẹni ọlọ́run ṣùgbọ́n nínú ẹni èṣù ni ọ́ ó mọ̀ tàn wá alẹ́ ni ọlọ́run ọba dé a sì máa kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá pẹ̀lú ìjẹni ọlọ́run ṣùgbọ́n ọ̀tá ọlọ́run sì ni ọtí wọn náà sì mà ọlọ́run ọba ní ọ̀wá àsìbẹ̀rù jọ́gbìn dàlù kìyàmà yìí ọba ní ẹbẹ̀rù ọlọ́run ọba ọba tó ṣe pọdọ ní gbogbo yín ó padà jọ sí جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. ọba parí ọ̀rọ̀ àwọn àkàm ìdájọ́ ọlọ́run ọba tún wá ń fẹ́ sọ pàtàkì àlàáfíà kálàáfíà ó máa bẹ nínú ìlú kálàáfíà máa bẹ lórílẹ̀ ní ti Islam dúró lé lórí nìyẹn òní wàhálà ọ̀la bọ́ǹbù ọ̀túnla fìtínà ọ̀la bó ọpá bó o bá o bù lẹ́sẹ̀ islam lòdì sí nítorí pé ibi tálàáfíà ò ti sí àti kírun gan kò ní rọrùn tálàáfíà ò bá sí tí kọfí gbà ń bẹ sàlẹ̀ wá sí tafsir lóbi jẹ́ pé islam ó pàtàkì àlàáfíà níbi tálàáfíà bá ti wà ìgbésí ayé ó rọrùn níbi tálàáfíà bá ti wà ìgbòkègbodò àlámọ̀rí ìṣẹ̀mí ayé yóò máa já sí ọrùn ọlọ́run bá wa fẹ́ jẹ́ kó yé wa wípé kánábì ó tó dé àwọn tọ́lọ́wọ́n bá fi de ìlàlàáfíà mọ́lẹ̀ kálàáfíà lè máa bẹ ọlọ́run fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa nítorí pé àwọn lárúbáwá ṣáájú kọ́lọ́wọ́n tó gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde àwọn lárúbáwá wọ́n jẹ́ nìkan tó ṣe wípé ogun wàhálà ó wọ́pọ̀ láàrin wọn gbogbo ohun ò tó jà yóò dogun gbogbo ohun ò tó fìtínà àdì wàhálà wọ́n ń pe ogun kan ní ogun alibasus alibasus walgabra ogun ogun yìí orúkọ ẹ̀sìn ó ní wọ́n fi sọ ogun yẹn àwọn Lárúbáwá ṣáájú kánàbí ò tó dé wọ́n a máa sá eré ìje wọ́n máa ń fi ẹṣin sáré àwọn ẹṣin yìí wọ́n máa ń sáré ẹ̀sìn kan òun wá ṣáájú ìdílé kan ẹ̀sìn ìdílé kan ẹ̀sìn ìdílé kejì wọ́n wá ń sáré wọ́n ń sáré ẹ̀sìn ìdílé kan ti wá ṣáájú ẹ̀sìn ìdílé kejì báwọn ìdílé kan báwọn ṣe lọ gbẹ́ kòtò síwájú nìyẹn èyí tó ṣáájú yẹn bóun ṣe jásí kòtò nìyẹn ó bá ṣubú èyí tó gbẹ̀yìn yẹn òun bá sáré kọjá ẹ̀ wọ́n bá ní àwọn yẹn ló ṣe pò kínní ìjábádé ìjà tó sì ṣẹlẹ̀ yẹn wẹ́rẹ́ lórí ọ̀rọ̀ yẹn odidi ogójì ọdún lógun yẹn fi wáyé àwọn tí ogun yẹn bá láyé ti tán àwọn àrọ́mọdọ́mọ ni wọ́n padà jà báwọn alárúbá ṣe rí nìyẹn kánábì ò tó dé ogun lọ́tún ogun lọ́sì ntí ò tó jà àdógun bí wọ́n ṣe ń lò sẹ́mi ayé wọn nìyẹn nígbà náà ṣùgbọ́n gbà náà ọlọ́wọ́n bá wá máa ń fi nǹkan kan kápá wọn bó ti wulẹ̀ kógun ó le tó kíjà ó le tó ẹni tó bá ti lè dé kàába wọn ò gbúdọ̀ pa ọlọ́run bá ń fi nǹkan yẹn protect ẹ̀mí tí wàhálà bá ń ṣẹlẹ̀ táwọn oṣù mẹ́ta àwọn oṣù mẹ́rin kan nínú oṣù mẹ́rin yẹn ogun ò gbúdọ̀ wáyé ń ọlọ́run fi yẹn protect ẹ̀mí àti property ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba fẹ́ wá ràn wá létí ìdí àǹfààní bíbẹ kàábà ẹsẹ̀nsì kàábà kánàbí o tó dé àgbàtánàbí dé tán kí kàn ṣe pé wà ń bẹ̀ lásán wíwà ń bẹ̀ tó fi wà ń bẹ̀ yẹn ọlọ́run ọba fi protect life and property ni ọlọ́run ọba fi sọ pé ẹ̀hẹ́n ja'ala Allahu lil ọlọ́run ọba ní ja'ala Allahu al-Ka'bata al-Bayta al-Harama qiyaman lin-nas ọlọ́run ọba ní ja'ala Allahu al-Ka'bata ọlọ́run ọba ló ṣe kàábà al-Ka'batu kí ló dé tí fi ń jẹ́ kàábà kàábà àwọn àfáà wọ́n gbìyànjú láti ṣèwádìí kí ló dé táwọn fi ń pè ní kàábà wọ́n ní lọ́dọ̀ àwọn alábàtàn bá ní al òun náà ní baytun lahu jidaru wa saqfu gbogbo ilé tó bá ti ní gànà tó sì ní nǹkan tá a fi bò lórí wàsítàdára tó sì rí ribiti wọn lò náà ń pè ní káábà àwọn míì ní ti ń jẹ káábà wọn lò náà ní nǹkan tó ga sókè àbí nǹkan tó yọ síta dáadáa wọn lò ní jẹ káábà nítorí káábù kókó eegun kan tó yọ ọ́ ta ni náà fi ń pè ní kaab kókósẹ̀ látara pé kaaba gbogbo ẹ̀yin tẹ̀ ń tà wá ẹ mọ̀ wo kaaba lókè ni àbírọ́ ni kò sí bó ṣe ga tó torí rẹ̀ wàá ṣe déédéé kaaba ọmọ wo kaaba lókè ni pé báyìí tún ná ìtù tó ń ga ju gbogbo ẹ̀yin tí ń tà wá fún ẹ lọ wọn látara abẹ náà fi pè ní kaab wallahu alam àwọn onímọ̀ wọ́n sì gbìyànjú lérí ẹ̀ ṣùgbọ́n èyí tó kà wá jùlọ ni pé alkaaba gbogbo aláàtì máa ó náà nílé ọlọ́wọ́n abọ̀wọ̀ ọlọ́wọ́n bá ní جعل الله الكعبة البيت الحرام البيت الحرام yẹn badal òun ló jẹ́ fún kaaba ọlọ́wọ́n bá ní òun ló ń ṣe kaaba èyí tí í ṣe ilé abọ́wọ́ nì kí lòun ṣe òun ṣe ní qiyaman linnas òun ṣe lọ́pọ̀ múlẹ́rọ́ linnasi fún gbogbo ayé fún gbogbo èèyàn òpó múlẹ́rọ́ níbi kíni níbi àlàáfíà níbi ààbò níbi ìjẹ torí wípé lọ́dọọdún gbogbo ẹni tó bá ní tí ó yóò kó wá sáájú sáájú kánàbí tó ẹni tó bá lè ṣiṣẹ́ ọwọ́ kan tó sì ń fẹ́ kóhun ta hajj ni ó kó wá ànábì gbà náà ọlọ́run spiritual purposes ó ń bẹ ń bẹ religious purposes ń bẹ ń bẹ commercial purposes ń bẹ níbi ọ̀rọ̀ kaaba wọn kọjá wa ẹ ta ẹ rò owó gọbọ yìí ń bẹ ọlọ́run ọba ni àwa la ṣe ká ní tí ń sì ń jẹ́ látàná oúnjẹ dìní ọlọ́run ọba ni ja'ala Allahu al-ka'bata al-bayta al-harama qiyaman lin-nas àwọn ọlọ́run ọba la ṣe ní qiyaman qiyaman òpómúlérò in tó ṣe wípé bùkátà béèrè fún in tó ṣe pé kókó ni nínú gbèsè ayé ọmọnìyàn ọlọ́run ọba ló ṣe kàábà bẹ́ẹ̀. ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni bó ń ṣe ṣe kàábà ní odi ìṣọ́ fáwọn èèyàn nítorí wípé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń lé bọ̀ tí wọ́n fẹ́ pa tó bá ti lè wọ kàábà wọ́n máa ń dákàláwù káàná àmì náà ẹni tó bá sì ti lè wà ní kaaba ìyẹn nìkan kọ́ gan ẹni tó bá ń bẹ ní kaaba torípa àwọn lárúbáwá ṣáájú kí islam ó tó dé wọn a mọ wọn ń pè kíní ní fìrọ́sà lọ́dọ̀ àwọn lárúbáwá fìrọ́sà yìí òun náà ni tí ẹnìkan bá kọjá nínú ìmọ̀tọ́lọ́wọ́n fáwọn alárúbáwá ni tí wọ́n bá wojú ẹsẹ̀ yẹn wọ́n sọ̀rọ̀ èèyàn tó kọjá ń bẹ̀ ojú ẹsẹ̀ yẹn tán bá wò tẹ́pẹ́ nìyẹn ni gíga ni tẹ́pẹ́ ni kúkúrú ni wọ́n sọ̀rọ̀ yẹn tó kọjá ń bẹ̀. bákan náà nínú fìràsà tọ́lọ́wọ́n bá tún fún wọn tí lábá bá wojú èèyàn yóò sọ ìran tó ti wá yóò sọ àwọn baba ńlá baba rẹ bí ó sì kódà kó mọ́mọ́ rí fìràsà ni nínú ìmọ̀tọ́lọ́wọ́n fún wọn ni jẹ́gbọ́n ìjẹ́pítà wa náà jẹ́mọ́ bá a ṣe jókòó yìí bí fúlàní bá ń bẹ láàrin wa á dàmọ́ abirọ́ fúlàní lẹ́nu kódà kó mọ́ sọ yorùbá ṣùgbọ́n abala bẹ̀yẹn nìkan làwa lè mà tí wọ́n bá ní ó yà sọ ẹni tọ́jọ́ mọ̀ Ìbàdàn bì ó lè má lè ṣe yẹn àwọn alárúbá kò wá sọ nítọ̀ tó bá ti wojú ẹ̀ wọ́n sọ wípé ìran báyìí ló ti wá wọ́n wá máa ń lò yẹn láti lè fi yaró wọ́n ní ah, ìwọ ọlọ́run mọ̀ wá baba ńlá baba rẹ̀ ló pa baba àwọn náà wọ́n bá pa níta máa ń lò fún náà nìyẹn bóyá nìkan bá ń lọ bí àlejò kan bọ̀ nìkan tó bá ti rí àlejò tó bá ti wojú ẹ̀ mọ́ ah wọ́n pèrè àwọn pé ṣé ẹ̀rí kojú àwọn ìran wọn nípa bàbá bàbá nínú wọ́n pa ẹ̀mí ń ọlọ́run wá kó rí bẹ́ẹ̀ sì ni èèyàn ni ó sì wá káàbà ẹ̀ gbogbo náà ni tó wá ṣe tàwáfù ká sì máa pa tó bá ti wojú ẹ̀ ẹ̀ wá wẹ̀ wá wò ojú rẹ̀ dojú ẹ̀ tó pa bá kọ́ máa pa wọ́n bẹ̀ ọlọ́run wá sọ dé ẹ̀ gbọ́dọ̀ pa ẹnì kankan ọlọ́run ní àfihàn dáàbò bẹ̀mí nígbà náà ọlọ́run ọba nù iṣẹ́ tí kàábà wá ṣe ni tá a fi fi lọ́lẹ̀ nígbà náà má bá ń tà wá bọ́ bá wojú rẹ̀ dọ̀la pé ah, ẹni tí èèbá ṣe pé kàábà tá a wà ẹ̀mí rẹ̀ ọ̀bá lọ tóun náà bá ti wá rí pọ́ńsọ bẹ́ẹ̀ <laughs> owó bọ́ta ó mọ yọ ara dúró rẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run láwa la ṣe kàábà bẹ́ẹ̀. جعل الله الكعبة البيت الحرام قياما للناس. قياما للناس. aseni òpómúlérò àlàáfíà fáyé asekulopomulero ìfọ̀kànbalẹ̀ fẹdà nígbà náà títí di ìsìn kódà tó fi di ìsìn bó tilẹ̀ jẹ́ wípé àwọn àfáà wa jẹ́ kó yẹ wa wọ́n ní lásìkò tá a wà yìí kẹ́nìkan kó wà ní Saudi lápèjúwe kó lọ ṣe umrah bó lọ ṣe hajj ó bá wọnú ṣọ́ọ̀bù kan ó bá jí ẹrù kan wọ́n bá rí níbi tó ti jí ẹni sáàrìk sáàrìk olè ọba ń sá wọ́n bá ń lé àwọn ọlọ́pàá bá ń lé ọba ṣe kóró ọba kó sínú. No ó kó haram wọn bá lọ ń tawaf wọn ní bò láṣẹ wá sí so ti lọ náà nìyẹn àwọn àfáà ní kò sí wàhálà kankan ẹjọ́ parí tawaf ẹ mú jáde bọ́ta <laughs> ẹ mú jáde bọ́ta kẹ́ ẹ gbẹrù lọ́wọ́ ẹ ṣèdájọ́ fún nínú bẹ̀yẹn lẹ́ẹ̀tú gbúdọ̀ ṣèdájọ́ fún so ti yé ẹ mú jáde wọn wá ní tó bá ṣe pọ́ mọ̀ wípé ẹ ti dúró dòun tí ọ̀ wá parí tàwa àfọ̀bọ̀rọ̀ bó ṣe ń parí ló tún bẹ̀rẹ̀ míì àwọn àfáà ni tọ́ba ti di pọ́fẹ́ sọ́dà bẹ ẹ wọ bọ́ta lọ́wọ́ jẹ́ pé òòlè ló fọ́ wa nà ẹ̀ fọ́lọ́hún ìdí ìṣẹ̀lẹ̀ ni pé láàyè ibẹ̀ yẹn wọn ò gbúdọ̀ fi nǹkan kan sí ọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn káwọn ọmọ àá di wípé ibùbó olè tẹ́ bá ti jalè tán kóró ọ̀sán wọn wọ̀n bọ́ta ń bẹ̀ wọn ò gbúdọ̀ fi nǹkan kan sí ọ̀nbẹ yẹn ni tọ́lọ́wọ́n bá ń sọ àmọ́ bá ṣàyẹ̀dá tó bá ṣàwọ̀ bẹ̀ wọ́n ṣe sùúrù kó o fi jáde fúnra rẹ tán bá wá rí i wípé ọ̀fẹ́ jáde fúnra rẹ̀ wọ́n wà lọ wọ jáde. a gbọ́ lẹ́nu ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa ń ní béèrè kan ó wá ní pé ah, mo ní títà wá oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò níbẹ̀rù ọlọ́run gan ọkùnrin ní obìnrin kò sí yàtọ̀ kò sí pé obìnrin ẹ ṣe tí ń lọ́tọ̀ ọkùnrin ẹ ṣe tí ń lọ́tọ̀ ìwà mi obìnrin lè wà wájú ọkùnrin wà lẹ́yìn òǹkàlùkù ṣùgbọ́n ẹni tó bá ní rúhù bẹ̀rù ọlọ́run ó tiẹ̀ ní ìrìnà kan ni wọ́n ní ṣùgbọ́n bá a ṣe rí gbogbo akọ́là bákan àwọn ẹlẹ́bí tẹ́nìkan ń bẹ obìnrin ń bẹ níwájú ẹ̀ tí sàn sùn dì í mọ́ obìnrin o ah bẹ́ẹ̀ sì ni gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ yẹn wọ́n ń wo gbogbo ẹ̀ wọ́n ń rí àwọn kan ń bẹ gbogbo gbogbo tí ń lọ pátá ni wọ́n ń wò sàdédé lọ́lọ́pàá bá mu lọ́wọ́ kí lórí kò sá máa bọ̀ jáde à ń lẹ̀ tí mobìnrin olóbìnrin ní ibi tó ti ń ta wá fún èmi ò rí o ẹni yẹn ló sọ o onígbà àwọn amúdé wọn ni pé ṣé wọn nìkan lọ wá àbò tó níyàwó ó lòun níyàwó ṣé òun múyàwó ẹ wá ó lòun múyàwó wọn nìkan lòun dá wa pẹ̀tọ́ ọ. àmọ́ lórílẹ̀ rẹ o ti parí iṣẹ́ tó wá ṣe báyìí náà wọn ilé náà fi wá ẹ rí i pé inú kaaba ló wà inú haram ló wà wọn ò torí wípé ah, bó o sì ní mú ah, ah, wọn lọ mú kúrò ń náà ìgbóya kọrí ilé wọ́n sì mú wọ́n sì rọ̀ hálà rẹ̀ available flight iléyà máa lọ ẹlẹ́mìí èṣù ni lọ báyàwó rẹ̀ lé nígbà tó ti mú wa máa lọ lé látara àdí eléyìí òun ló fi já wípé irú àwọn aburú bẹ́ẹ̀ tó o bá dà níyàn wípé ẹ ti bá ti wọ kábà kò kú ní ṣe kankan ó dùn ó tó parí tàwa fúnrẹ bọ́ta wọn lò dájọ́ lé ọ lérí bábà sì rí pọ wá lọ tì ọ ń bẹ̀ ọ̀fẹ́ bọ́ta wọn ó wàá wọ bọ́ta lágídí ọ̀daràn lélẹ́yìí ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ níbẹ̀ yẹn ni wípé bó bá wà ń bẹ̀ ẹni tó kò í ṣe pé ẹnìkan kankan lè fi jàǹbá sí ọ ẹnìkan kò gbúdọ̀ fara ní ọ lóbi jẹ́ pé látara ìmọ̀kẹ́ lomiin o fẹ́ ta ọ o sì ń dáwọn èèyàn ní jàgbá máa jàgbá ah kí ni kàmú fẹ́ débẹ̀ kò lẹ́kọ̀ọ́ ni ààyè yẹn a gbúdọ̀ kó nira bẹ́ẹ̀ni kankan torí pé ọlọ́wọ́n bá ti ṣe ní ààyè ìfọ̀kànbalẹ̀ ààyè yẹn o gbúdọ̀ fura pé nǹkan kan ṣe mí ọlọ́wọ́n bá ló ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní àṣebẹ̀ níjọ́ Allahul Ka'batal Baytal Harama qiyaman linnas ọlọ́wọ́n bá láwọ̀ ọlọ́run àwa la ṣe kàábà tí í ṣe ilé àbọ̀wọ̀ àṣẹ ní qiyaman linnas òpómúlérò àlàáfíà òpómúlérò ìfọ̀kànbalẹ̀ òpómúlérò ìjẹ́ẹ̀mú rọrùn àwa la ṣe bẹ́ẹ̀ fún gbogbo èèyàn washarul haram bẹ́ẹ̀ sì nínú àwọn oṣù ojú ọ̀run àwọn oṣù mẹ́rin kan nínú àwọn oṣù ojú ọ̀run ẹ gbọ́dọ̀ jagun bẹ̀ ẹ gbọ́dọ̀ gbẹ̀san bẹ̀ kí làwọn oṣù náà ọlọ́run bá ní inna iddata shuhuri inda Allahi ithna ashara sha'ran fi kitabillah yawma khalaqa Allahu samawati wal ardi minha arba'atun hurum dhalika dinul qayyim fala tadhlimu fihinna anfusakum faqatilul mushrikina kaffatan kama yuqatilunakum kaffa ọlọ́run bá ní inna iddata shuri indallah ọlọ́run ní òǹdíwọ̀n òǹkà oṣù lọ́dọ̀ ọ̀tọ́lọ́run méjìlá ní ithna ashara sha'ran fi kitabillah méjìlá ni kì í ṣe pé january february yìí táwọn náà gbé kalẹ̀ ọlọ́run ọba ló ti gbé kalẹ̀ láti bàtọ́ ọlọ́run ọba ti dá sánmà àtilẹ̀ pé méjìlá lóṣù tí ó máa jọ́dún kan yóò máa jẹ́ ọlọ́run ọba ní mi ní arba'atun hurum ọlọ́run lóṣù mẹ́rin kan wà ń bẹ nínú àwọn oṣù tó jóṣù àbọ̀wọ̀ kí nìdí tó fi jóṣù àbọ̀wọ̀ ó ní pé kò sí bẹ́ẹ̀ nìkan ṣe ṣe nǹkan ẹ gbúdọ̀ jà nínú oṣù àbọ̀wọ̀ ẹ gbúdọ̀ jagun bẹ́ẹ̀ kánẹ́bí ò tó dé gbàgbọ́n lárúbáwá náà ti mọ̀ yẹn bẹ́ẹ̀ ọlọ́run ọba fi yẹn protect ẹ̀mí nítorí pé àwọn oṣù àbọ̀wọ̀ yẹn ó náà ní rọ́jàbù òun náà ni dhulkaida àti dhulhijja àti muharram àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó ń ṣe déédéé àwọn oṣù àsìkò ṣe hajj torí páwọn èèyàn ó máa wá láti ibikíbi páwọn fẹ́ wá ṣe hajj tógun bá wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ṣe hajj oníṣeéṣe ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ yóò lọ fara gbá ń bẹ́ẹ̀ ẹ wá wọ wá gbófin kalẹ̀ oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò

ẹlòmí ń bẹ tó kú sójú ogun ẹ̀sìn gan tí ó sì tún wọná táwọn sì mọ rògbò ṣàhídì ni ó ń bẹ nínú ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan ó kú sójú ogun ṣahid àwọn sàbí wa ń sọ pé ah ọmọ àlìjẹ́nà ni ẹ ah, ó kú sójú ogun anábì ni mò ń wò báyìí tí ń jìyà tí iná ń sun nínú sàárè rẹ̀ báyìí nítorí pé ó jalè ó jí fìtílà ó ti dínà sí la nínú sàárè jama ṣèyí dísìn ni ó kúkú sójú ogun ẹ̀sìn ṣùgbọ́n látara ẹ̀ṣẹ̀ ó léun ó sì ń jìyà inú sàárè bó wà lẹni tó pa ọmọ làkejì lọ́nà àìtọ́ tó wà lóun kúkú ṣèyídì lóòótọ́ pé jàmọ́ ẹ jẹ́ ká fi ìmọ̀ lo ẹ̀sìn ká má sọ ẹ̀sìn di ẹ̀sìn jàgídíjàgan ká má sọ ẹ̀sìn Islam di ẹ̀sìn ìbẹ̀rù táwọn yóò máa sá fún ẹ wo kánábì ò tó dáyé ọlọ́mọ ọmọ fagilé ogun ní odidi oṣù mẹ́rin ẹ gbọ́dọ̀ jagun bẹ́ẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àsìkò yẹn náà máa migrate náà máa ń rìnrìn àjò láti lè wá fẹ́ ṣiṣẹ́ hajj látàwọn oríṣiríṣi ìlú tí ò sì ní mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ àìmọye ẹni tí ń lọlé haúsá tí ò mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ tí wàhálà ka mọ́ náà níbo ló fẹ́ ságbà àìmọye ẹ̀mí tó ti lọ láì mọ́wọ́ láì mẹsẹ̀ àwọn tó bá dá nǹkan yẹn lẹ̀ gbogbo wọn ní òfòrí rù níwájú ọlọ́ látara àdéhélé la fi gbúdọ̀ ké sára ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó protect life àti property àti intellect òun ni torí pé ní Islam fẹ́ dáàbò bò nǹkan márùn ni tayé ni life and property ti Islam márùn ni Islam protect religion ó protect life ó protect property ó protect alimalu wa nasilu ó protect nasilu ibi family ó protect yẹ ẹlẹ́ẹ̀karùn islam protect anafsu alimalu bákan náà anafsu walimalu walakilu ẹlẹ́ẹ̀karùn làákàyè islam protect ẹ̀sìn ó protect làákàyè ó protect dúkìá ó protect ẹ̀mí ó sì tún protect kíni family kì í life and property ọ̀nà wo ni Islam fi protect ẹ̀sìn òun ló jẹ́ pé ní lọ́dọ̀ tàwọn ìjọba àwọn òkàkùn aburú tó ṣẹlẹ̀ láyé láti ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn tó yẹ pé ìjọba wa tó yẹ pé òfin tayé tá ń lò ó protect ẹ̀sìn ẹnìkan ò ní jáde lẹ́nìí kó wá sọ pé òun gan ni Jésù ìjọba gbúdọ̀ mú torí pé ní ti ń sọ yẹn ọ̀rọ̀ burúkú ni wọ́n fojú ẹ̀sìn Christianity wò àbí kẹ́nìkan wá jáde kó wá sọ wípé ẹ jésù yẹn òun ni ẹ tó ń sọ bẹ́ẹ̀ ṣe ń wò òun yìí òun ni ọmọ ọmọ ọmọ ọmọ lẹ́sà lòun òun gangan ni jésù ní nàìjíríà àwọn yóò ní pé ntọ́ bá ní sọ ẹ filẹ̀ bẹ́ẹ̀ kíní yẹn burú ìjọba gbọ́dọ̀ mú nítorí pé n ti ń sọ yẹn ó contradict ìpìlẹ̀ ìgbàgbọ́ christianity bẹ́ẹ̀ náà nínú islam kẹ́nìkan ó dìde ń sìn kó ní ànábì lòun lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ìtìjọba ní ìdìkan béèrè ni pé ẹ̀yin mùsùlùmí ṣé ọ̀rọ̀ yẹn wà nú ẹ̀sìn yín tí gbogbo mùsùlùmí bá ti ní kò sí nú ẹ̀sìn wa gọ́fìmẹ̀ntì gbọ́dọ̀ díìl pẹ̀lú ẹni yẹn bó ṣe yẹ kó rí nìyẹn ọlọ́run ó jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ torí pé òfin gbọ́dọ̀ protect ẹ̀sìn belief ó gbọ́dọ̀ protect ẹ̀ kí yẹ kẹ́ni kan wá dìde islam tàwọn àwọn oníkírun gọ́fìmẹ̀ntì ó dẹ̀ dákẹ́ wọn ti rẹ́jísítà làbújá ẹ implication ẹ̀ ẹ wo wàhálà tí ń dálẹ̀ ẹ wo implication ẹ̀ gbogbo ntí gbogbo mùsùlùmí ò panupọ̀ lé lórí ẹnìkan wàá dìde wọn làwọn ń ṣe ntóbi gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ táwọn yẹn ń ju bọ́ǹbù ń sí nìyẹn kí ló dé ńgbà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó fẹ́ ṣe ni burú tí wọ́n dìde yẹn àwọn gọ́fìmẹ̀ntì ò ní dá sí i wọn ní ẹ̀yin muslim leader ẹ lọ bára yín sọ̀rọ̀ o muslim leader wo ta ni leader bá sọ̀rọ̀ tó gbọ́mọ́ leader wo màá sí ẹ ẹ ẹ ẹmí àsokoto àbí kí lóru sultan ta lọ́gbọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n ìjọba ló lè lòfin ìjọba ni ó lòfin pé ẹ̀yin mùsùlùmí ṣé táwọn èèyàn yìí ń ṣe yìí tó bá ẹ̀sìn yín mu tí gbogbo mùsùlùmí bá ti ní kò bẹ́sìn wa gọ́ọ̀mẹ̀ntì ó di pẹ̀lú àwọn ènìyàn ẹ̀ ń protect religion nìyẹn ó gbúdọ̀ wà ní òfin bẹ́ẹ̀ bó ṣe nu christianity tẹ́nìkan bá gbé nǹkan kan wá kó contradict orthodox belief nínú christianity gọ́ọ̀mẹ̀ntì gbúdọ̀ assist christians láti lè fight àwọn tó fẹ́ bà ẹ̀sìn yẹn jẹ́ sùmọ́jọba wa sọ pé secular state láwà nítorí àwọn kálukú kó máa ṣe wèrè wa pọ̀ ń ta lẹ́nìí bákan náà family ẹ̀yin ò protect ẹ̀ Islam protect ẹ̀ ẹ̀ má ṣe zina nítorí pọ̀ máa lè ẹ̀ máa da lérú ọmọ tí ò ní bàbá ta lè fẹ́ fẹjọ́ ẹ̀sùn tó bá ń yọ àdá kiri àdúgbò bẹ́ẹ̀ yẹn bá lóbi èyàn ó tiẹ̀ máa tijú pé àyè mọ̀tán bá lọ fẹjọ́ sùn àwọn tó bí mi jẹmọ ọmọ tí ò mọ bàbá ẹ tó ń bìyà léèrè pé ẹnìkan ló fóun lóyún lábẹ́ gọ́tà ẹ dákun sírò ọmọ yẹn ẹgbẹ́ bàbá rẹ òun ò ní ní ráfà kò ní ìmásì bàbá kò mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ kò ní bàbá kò lè kọ̀ kí lè usula ilá kò sí tí ò lè ṣe bàbá ò lè fẹ́ fẹjọ́ gbogbo àwọn nǹkan tá a dijú sí yẹn táwọn òfin orílẹ̀-èdè wa àtòfin ayé tí wọn ò ní provision fún àdánwò ni lẹ́ẹ̀fi lè mọ̀ pé gbogbo òfin ṣẹ̀ríà Islam àwọn nǹkan tó ń kíta fún nìyẹn mara náà ń pè ní kuliyatul khams àwọn nǹkan mara àrùn yẹn akilu làákàyè òfin gbọ́dọ̀ protect kí là ń jẹ kí là ń mu tí ò tí kò gbọ́dọ̀ kópa burúkú bá làákàyè wa ẹ wá ló ti mú mu halali ló jẹ àwọn èèyàn wá wà ní house wọ́n ń lé àga wọn àwọn tó ń ṣòfin fún wa ṣe é mọ̀ pọ́ mutí ni wọ́n ọmọlúwàbí kan ò gbúdọ̀ lé aga la fi ń bẹ̀rẹ̀ ọlọ́mọ sàánú wa nígbà tó bá ti pa àwọn òmùtí àwọn tó ń lé aga mọ́ra wọn àwọn tí wọ́n ń fi igi léra wọn àwọn náà ń ṣòfin fún wa ẹ̀rí pàdánwò nìyẹn tó ẹ pòfin ń bẹ ni pé ìwọ tó o bá ti jọ́ mùtí o ò lè wà ń bẹ̀ láti lè protect làákàyè lóòfin jẹ́ pé lẹ́kọ̀ọ́ tí dẹ́fà kan bá wa ìwàkuwà tán bá kọ́ gbà mú wọn kọ́ lọ ṣe kí fún test ọpọlọ nǹkan yẹn ti wà nù Islam a gbọ́dọ̀ protect kí ni ọpọlọ wa torí pọpọlọ tó gbádùn òun ló lè ló lè mórílẹ̀-èdè lọ síwájú ló lè fún lúlò fún country Amuti, amuti, amugbó kò kí ló fẹ́ contribute sórílẹ̀-èdè ṣùgbọ́n kò ní kálukú fọ́ ọ lẹ́rán ọmọ tí ó sapà wọ ọwọ́ ẹ̀ ní ná òun náà ni gbogbo wa ń rí i lóòótọ́ pé sẹ̀rí àtọ́ lọ́n ó ti kéta fún kùlìyàtò hams kì í ṣe kì í ṣe life and property nìkan torí pé life and property tó lè kó bá pọ̀ intellect ọ̀nbẹ̀nbẹ̀ ẹ gbọ́dọ̀ protect ẹ family ẹ gbọ́dọ̀ protect ẹ property ẹ gbọ́dọ̀ protect ẹ life ẹ gbọ́dọ̀ protect rẹ ẹlẹ́ẹ̀karùn àti àti religion gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni sharia islam òun ni kì í ṣe life and property tá a kàn ń sọ. So lẹ́ẹ̀fi lè mọ̀ wípé ìyẹn ń túmọ̀ ṣùmùlíyàtò ṣẹ̀rí àtòlè islamiyà comprehensiveness of islamic law bẹ́ẹ̀ni ká wàá lòun lọ rí di kí lọ rí di lẹ́gbẹ̀ẹ́ tó ṣe ṣẹ̀ríà nǹkan ju nǹkan lọ́jà máa ṣùgbọ́n gbóngbá bá ṣe pé gbẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bá wa pé tá a bá ti ní ta ní lọ́wọ́ kò nítumọ̀ ayé náà ó sì sọ pé kò nítumọ̀ látara àdìẹ lẹ́yìn àánú ọlọ́run ọba ó tóbi lérí gbogbo ayé pẹ̀lú sísọ àlùkùránì kalẹ̀ ọlọ́run bá fi ní wọ́n ṣáàrọ̀ làárọ̀ àwọn oṣù márẹ̀ẹ̀rin yẹn ẹ̀ gbọ́dọ̀ já ń bẹ̀ ogun ò gbọ́dọ̀ wáyé ń bẹ̀ ọlọ́run ti wá gbé kalẹ̀ kánẹ́bí o tó dé gan pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀la á máa tẹ̀síwájú lérí ọ̀nà tọ́lọ́run ọba fi fi àlàáfíà sáyé kí wàhálà má bàa máa ṣẹlẹ̀ káàbò lè wà fẹ́sìn wa káàbò lè wà fún ọpọlọ wa káàbò lè wà fún ẹ̀mí wa káàbò lè wà fún nǹkan ẹ̀mí wa bẹ́ẹ̀ sì ni káàbò tún lè wà fún àwọn fámìlì wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ní islam ń gbé kalẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ fún wa rẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ila illa ant wa atubu ilayk. ẹni ipa ní mùsùlùmí ò ní ṣe gbére nínú náà bẹ́ẹ̀ ni gbogbo ẹni man kana fi qalbihi mithqala dharratin min ìmáàlì ẹnikẹ́ni tí òǹdíwọ̀n ọmọ náà gún nínú ìmáàlì tó bá ń bẹ nínú gbáyà ìmáàlì ìgbàgbọ́ táwa ń sọ ní ìgbàgbọ́ nínú ọlọ́run àti iṣẹ́ tọ́lọ́run fi rán nàbì ni o gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ẹ̀mí rẹ̀ kódà kó má ju ọmọ náà gún lọ tó bá wọ náà kò rárá náà so bẹ́ẹ̀ náà ni ìbéèrè tó ń béèrè béèrè pé nígbà táwa ní alábòsí gbogbo iṣẹ́ rẹ̀ ti tán iṣẹ́ rẹ̀ ló le tán Imani òun ò lè gba ìmánì so ti iṣẹ́ rẹ̀ ni ó kò lè gba ìmánì so imani, ó sì sẹ́kù lára ẹni yẹn tó bá wà wọná tó bá pẹ́ fá ọlọ́mọdé àkọ́kọ́ wọná o direct entry ní kọ́lọ̀ kó fún wa o mọ́jà ṣe ẹ́ mọ́jà kọ́ ṣe pírílímù <laughs> lọ́kọ́lọ̀ kọ́ sàánú wa so ẹ̀ẹ́ then ìbéèrè àsọpọ̀mọ náà lẹ́nu tó bá ṣe pèlè mọ́ kẹ́lẹ́ mi má gbọ́ yé wọn wọ́n tó bá ṣe pèlè mọ́ ọ̀wọ́ náà so a kàn fi tọ́jú ra wọn gbéra wọn ní o then ìbéèrè ẹlẹ́ẹ̀kejì recorded ẹni tí wọ́n ránṣẹ́ tó ṣe wípé kò lè ohun tí wọ́n fún owó tí ó fi wọkọ̀ ń bẹ̀ kò ju one hundred naira lọ five hundred naira náà sì fún nígbà tó wá lọ four hundred naira tó kù ó dà sápò ṣé kò ti sàbò sí bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́ látòbí rẹ̀ kó ṣàánà wa tí èèyàn bá wà ní ẹnu iṣẹ́ ilé iṣẹ́ kọ̀ọ̀kan wọ́n máa ń láwọn àwọn packages kan máa ń wà tá bá fẹ́ rán oníṣẹ́ wọ́n mọ̀ wípé iye tá a fún ọ ju owó iṣẹ́ yẹn lọ bẹ̀tì a fún ọ tó ti wá báyìí a fún ọ níyì yìí torí pé a ti mọ̀ pé àwọn circumstances míì náà tún lè ṣẹlẹ̀ tó o lè nídìí owó tó o lè ṣe gbá ìyẹn tún mọ̀ pé àwọn bíi ọlọ́ tó fún yàn ní kíní kan allowance tó fún yàn láwọn nǹkan kọ̀ọ̀kan báyẹn mo fẹ́ gbé látòkè ni o lápèjúwe ní ìsìn báyà ibi tó ti ń ṣiṣẹ́ àbí ẹnu iṣẹ́ ìjọba tó àwọn afẹ́ràn kẹ́ lọ conference kan àbí nǹkan kan wọ́n ràn yín lọ owó ọkọ̀ tẹ́ Àbújá lẹ́yìn lọ owó ọkọ̀ tẹ́ lọ gbogbo ẹ̀ kò tó five thousand naira wọ́n sì fẹ́ ní kọ̀ọ̀kan ní fifty fifty thousand naira ńdọ̀ wa dọ̀ wa kó sẹ́ńtì wa ìgbẹ́tọ̀ five hundred five thousand náà là ná bẹ́ẹ̀ wọn allowance ah, ni wọ́n ti sí gbogbo kinní yẹn mọ́ ẹ gba hòtẹ́ẹ̀lì ńbẹ àbí fún inconvenience à ó lè ó lè bísí lásìkò yẹn ó lè máa ń lo oúnjẹ ńlẹ fáwọn ìyàwó rẹ̀ ńgbà yẹn ó lè àwọn fẹ́ lò ọ́ fún extra work táwọn ò gbà ọ́ fún kò sí nǹkan tó burú ńbẹ kò ní ìdíkò kó sẹ́ńjì wá ìwọ náà ló lówó ẹni tó wá rán ọ́n sẹ́ pé sáré lọ ṣe nǹkan báyìí tó wá sọ pé ah, hundred naira ti gbé mi lọ padà àní mo ní kó o mú o fún ọ nìyẹn ìgbà téèyàn lọ téèyàn dé téèyàn ní ah, ọ̀gá four hundred naira tó ṣẹ́kù lélẹ̀ ah yóò ní irú èèyàn báyìí sì tún wà láyé yóò lè kó ní trust nínú èèyàn ibi ah, àgbẹ̀yìn mùsùlùmí náà tó bá yẹ pé ti ọ̀rọ̀ ẹlẹ́nu iṣẹ́ pé àláwáǹsì ni ìyẹn ò ní ìdìkọ̀ sọ yẹn wọ́n ti fún ọ nìyẹn kọ̀ọ̀kan kan sáré ránṣẹ́ ẹlòmíì ọ̀pá mẹ́pẹ́ pé ọkàn abẹ́rẹ́ ǹjẹ́ kì í ṣe bí two two fifty ní owó àlọ́ two fifty kọ́ lówó àlọ́ bẹ̀rẹ̀ báyìí yìí ni ó ń wọ́n náà bẹ̀ tí mi di àná tí iye tí mo wọ̀ mọ́ yóò ti máa kíyèsí ọ àwọn ọ̀gá mi wà tán máa sọ̀yàn báyẹn so èyí tó dáa jù ní pé kọ́ ọ̀dọ́ pé tọ̀ nínú five hundred naira yẹn o hundred naira ni mo fi wọkọ̀ four hundred naira tó kù ni ọ̀gá mi wà lè mọ̀ ọ́ pé máa kú lọ ó sì lè gbà ṣùgbọ́n wọ́n ti o ti mú àmọ́ náà wá so ti yàtọ̀ láàrin ti ọ̀rọ̀ oní àlàwà fún yàn láwọn àwọn sìn ní àgbàǹkà then ìbéèrè téèyàn rí wípé lọ́nà ka àbọ̀ náà míì ó súnmọ́ àbótí ẹ̀ clear sí yàn pé yàn ti ń sàwọn àbòsí láwọn àyè kọ̀ọ̀kan àkọ́kọ́ nínú ẹ̀ kéèyàn máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ǹgà kéèyàn máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ǹgà ní gbogbo ìgbà kọ́lọ́wọ́n bá mọ́ṣáláà máa forí ẹ̀ṣẹ̀ wájú wọn anabi sallallahu alayhi wa sallam lójúmọ́ wọn lànàbí máa ń tọrọ àforíjì ní n tó lé nígbà seventy ìgbà míì nígbà ọgọ́rùn ẹ dákun ẹ̀ṣẹ̀ wo lànàbí ṣe anabi ni astagfurullah astagfurullah ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àbòsí mi wàá máa ń bẹ tí èèyàn ṣe àwọn sálàf kọ́ lọ́wọ́ bá kó bá a yọnu sí wọn ẹnìkan lọ bá sheikh bumbaz rahmaullah ó ní sheikh bumbaz ó lóun wá báyìí ń ṣàbòsí sí pé ìjì alí ìjì alí fi hílín ẹtúmílẹ̀ ṣẹ́gun bá wà nítọ̀ àkọ́kọ́ náà àwọn ti tú ọ lẹ̀ dẹ́ni ẹlẹ́ẹ̀kejì èèyàn làwọn àwọn yóò sọ̀rọ̀ àwọn láì dáa bẹ̀tẹ̀ àwọn ti fi gbogbo ẹni tó bá sọ̀rọ̀ àwọn láì dáa àwọn ti tú wọn lẹ̀ àwọn ti àwọn sàmójúkúrò fún wọn ó sì ń bẹnu àwọn àfa mi tó ń pé ẹni tó bá sọ nǹkan báyìí nípa mi láàjì alùwò fìhìlẹ̀ mi ò bún o wọ́n bẹnu àwọn sálàf tó ń sọ bẹ́ẹ̀ ẹni tó bá sọ báyìí nípa òun òun ò bún o bídọ̀ gbọdọ̀ àlùkí àmọ̀ òun gbà padà sọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá rí pé èèyàn tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan mọ́lẹ̀ kéèyàn lọ́ba mo ṣe àwọn nǹkan báyìí mo ṣe àwọn nǹkan báyìí tèmi gánbà mi lẹ́rù bídọ̀ gbọdọ̀ àlùkí àmọ̀ lè kí wọ́n á lọ kó tẹni ẹlẹ́ni kí n lọ kó mọ́ tèmi ij'alni fi hilli ẹni ẹ̀ náà tó náà bá jẹ́ ní ìrẹ́kọ̀ọ́ ẹ̀ pé láyé mi náà hàn náà ó náà sọ pé ana aj'aluka fi hilli kéèyàn ó wá máa sọ́ra lérí àwọn tí ó máa jáde lẹ́nu yẹn wa ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid torí pé n tó kàyàn ó pọ̀ kọjá kéèyàn ó máa rí náà rí tí ó kàyàn anabi sallallahu alayhi wa sallam anabi lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ náà lọ́wọ́ yàrá kíámà látòrí ahọ́n hasoid alisinatihim àwọn tí ahọ́n bí yóò jẹ́ kọ́pọ̀lọpọ̀ lẹ́mí wọ náà so ló fi jẹ́ pé èèyàn máa sọ́ra èèyàn pọ̀ ní istikfa téèyàn bá rí pé èèyàn dọ̀tí ẹ̀rúdù ẹnìkan ìjọmọlúàbí ẹ̀ èèyàn lọ bá èèyàn ò ní kó ṣe àmójúkúrò fún yàn tẹ́gbà ni yóò sí láyé mọ́ èèyàn wà máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run ò èyí tí èèyàn bá rí wípé ó wá sòrò ó ṣe ó ṣòro ó ṣe pọ̀ tọ̀ àti lílọ bá wàhálà tí nǹkan yẹn ó bì yóò ní agbára ìyẹn wà máa tọrọ àforíjì lọ́dọ̀ ìtumọ̀ àforíjì náà ní dúró níbi nǹkan mọ́ ò ní sọrú nǹkan yẹn mọ́ tábà tó ń sọ nǹkan yẹn lẹ́gbẹ̀ẹ́ máa nǹkan kọ́lọ́hún bàálẹ̀ foríjì yàn torí pé túbà gúnugún èèyàn túbà èèyàn tún ṣe nǹkan èèyàn tún túbà nìyẹn tó gbọ́dọ̀ gbẹ̀ndẹ̀ alikiyama bó jẹ́ pé wọ́n ní athari yẹn kò lálàáfíà wọ́n jẹ́ ògbẹ́dà kíámà àwọn èèyàn kan ń bẹ tí ó tọrọ àforíjì tẹ́nìkan wà ní mo fẹ́ gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ̀ ẹni ẹ̀dẹ̀ ti tọrọ àforíjì ọlọ́run wá fẹ́ ṣe ìsìláwò láàrin wọn athari yẹn àwọn àfáàní wò lálàáfíà náà wọ́n ní ọlọ́run wà ní pé ẹ̀yin méjèèjì ẹ̀ wo ní àlùjánnà náà tó bá wọnú àlìjẹ́nà wọ́n wà á rí ẹyẹ ẹ̀ máa lọ́nú àlìjẹ́nà ẹni tí béèrè ẹ̀tọ́ yẹn gan ò ní lè béèrè mọ́ òun kàn máa lọ́nú àlìjẹ́nà ni ọlọ́run kàn fi yín ẹ̀ parẹ́ fún ẹni tó túbà tọ́lọ́run fẹ́ ṣe ìsìláwò tá a wá la mọ̀ tọ́lọ́run fẹ́ bá ṣe ìsìláwò níjọ́ náà tó bá níjọ́ náà tọ́lọ́run ní fún ní nǹkan rẹ̀ eléyàn fẹ́ máa sọ yóò kéré púpọ̀ nítorí pé ihun tó kàn wọ́n ó pọ̀ kọjá kí wọ́n kẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ náà bá sọ ohun tí ò yẹ kí wọ́n dá sí wọn ò ní dá sí èyí tó bá yẹ kí wọ́n dá sí wọn ò dá sí mọ́ níwọ̀n kéèyàn mọ́ níbi àtẹnumọ́ràn èèyàn tún máa ṣe lọ sọkọlọ wọn bá kọ́ láti obìnrin kó ṣàánú wa wá sẹ́ni tí ó kù sáwọn ibi tó pọ̀ mọ́ wàá wo tẹnìkan pé ah ibi tẹ́bi mi sọ pé mi lẹ́sẹ̀ àwọn alágbádá wa ń kọ́ fún kálukú tí mo jútó tiẹ̀ mo sọ pé ah ibi tí mo bá mo rẹ̀ mí sẹ̀ àwọn táwọn mutí náà ṣèṣìn náà ń kọ́ fi ń kálukú lẹ̀ ìwọ mọ ibi tí wọ́n kù sí wàá mọ̀ tọrọ àforíjì mọ bẹ́ẹ̀ lọ́n lérí ẹ̀ nítorí pé kálukú náà ni ó pàdé ọlọ́run lọ́tọ̀ọ̀tọ̀ anabi sallallahu alayhi wa sallam alali ni ẹnì kọ̀ọ̀kan nu yín yóò dúró bọ́lọ́wọ́n bá ọlọ́wọ́ máa bi léèrè lágbájá ọmọ lágbájá ògbélé ayé ṣe báyìí kò sì sí argument wẹ̀ ọlọ́wọ́ àwọn factors kan ló fà ń naam náà ni ó ṣe báyìí naam kò sọ̀rọ̀ pé àwọn factors kan ló fà factors wo ló fẹ́ sọ tí ó mà nítorí lè establish pé o ṣe yẹn o ti mọ̀ pé o ṣe náà nìyẹn ẹni tó bá jẹ́ mùmí ní tòótọ́ òun ò rí ọlọ́run mọ́kẹ́fẹ́ rí òní rọ́ọ̀lọ́run tí ó kọ́ lọ́n kọ́ ṣàánú wa so òbí yẹn ṣe rí nìyẹn kọ́lọ́n kó ṣàánú wa o ẹja máa kíyè sára jẹ́ wọn ó pọ̀ ọ́ sí ó dájú kó ṣàbùsí fún yàrá o ẹni tó jẹ ọ́ lówó ó jọ ní five thousand naira kò rówó yẹn san ó bá lọ gbé àwọn gòdògòdò sójà wọ́n wá na ẹni yẹn débi pé ìyẹ́ ni wọ́n fi ń tọ́ omi sí lẹ́nu síbẹ̀síbẹ̀ nígbà wọn fẹ́ pákú àwọn fámìlì rẹ̀ bá dá five thousand naira wọ́n bá kó fún ọ ọmọ tí gbowó rẹ̀ nínà yẹn níbo la fẹ́ fi yẹn sí. Si ṣé wọ́n dá nínà yẹn padà owó ẹ̀ ó padà gba five thousand yóò pé nílùú tí wọ́n lu ẹni yẹn níbo la fẹ́ fi yẹn tí ló fi jẹ́ pé ẹni tó bá wà nípò gani máa ń sọ̀rọ̀ àjò bọ́ọ̀ bá sọ̀rọ̀ àwọn míì lè nàyàn fún ọ lóko rẹ tọ̀ràn wọn bó ni ẹni àtìyànjú ẹ mi ò ní kẹ ẹwẹ gbàgbé yẹn àtìwẹ́yìn lẹ́gbẹ́dẹ́ fún wa ẹ má wọrí àìmọye ẹ tán pààyàn sí lọ́rùn báyẹn sọlọ jẹ́ pé ẹni tó bá wà nípò kéèyàn máa ṣọ́ra ẹni tó wà nípò ẹlòmíì tó kéré sí ọ a sì tẹ ọ mọ́lẹ̀ ọ wàá wò títí tí pé tọ́ àbí kò ṣe sọ̀rọ̀ tẹ́gbọ́tọ̀ bá ní kó bínú sí nǹkan míì tí ò yẹ kó bàjẹ́ tún lè bàjẹ́ torí bó o ṣe tóun ló fi fẹ́ bínú tó bá bínú sí ìyàwó rẹ̀ náà ó fara gbá ń bẹ̀ ọmọ rẹ̀ ó fara gbá ń bẹ̀ ẹbí rẹ̀ ó fara gbá ń bẹ̀ bó la ṣe wá fẹ́ ṣe ìyà tí ò ní kọjá ẹni tó ṣẹ̀ nìkan tó ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kíyè sára sokolo ko wala tó bẹ̀rẹ̀ kó ṣàánú wa naam. wa aleykum salaam àwọn abéèrè kan tá a béèrè pé tọ ẹni tí wọ́n pè kó wábì kan tí ò wá láǹfààní àti ilé tó ní òun ò wá pé òun ò wá tó sì búra pé òun fọlọ́ ń búra wàlọ́ọ̀hì òun bọ̀ tí ò wá wá tó rán yàn lọ yóò san torí pé òun ló lóun ó lọ lóbi jẹ́ pé tó o bá fẹ́ lọ nǹkan kò sọ pé insha allah o máa fi kún tó o bá lè lọ ó ràn yàn lọ ṣùgbọ́n tó fi mọ̀ pé wàhálà ìtàlá ìmọ̀ ń bọ̀ nígbà o ti sọ yẹn tó o wàá lọ tó o ràn yàn lọ ó san kàfàrà ìbúra tó o bú yẹn o wallahu a'lam. naam ẹ bẹ́ẹ̀ bí. tọ́ ọ̀rọ̀ táwọn afá sọ lórí ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ tí mi lè sọ nǹkan kan pàtó lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn wallahu alam. na kéèyàn ó ké tiraka lẹ́yìn imam kó wá fi mẹ́ta tó kù kéèyàn ó fi sílẹ̀ ẹ kò sí tó burú tarawih ni ṣùgbọ́n tó dáa ni pé èèyàn máa parí ẹ̀ lẹ́yìn imam ṣùgbọ́n ìgbà mi bẹ téèyàn ó wo bòmí pé tọ̀ lẹ́gbẹ̀ẹ́ hmm. gbogbo mẹ́wẹ̀ wá mọ́kànlá tẹ kíun náà láàrin bí ìṣẹ́jú mẹ́ta náà ni gbogbo ẹ̀ so kọ́lọ́n kó ṣe àná wa so aláìhal èyí tó tẹ̀sùn wọn jù oníkẹ́yìn ó kí pé ṣùgbọ́n téèyàn bá lè yàn fẹ́ sọ́dọ̀ọ̀rù èyàn fẹ́ kí náà kò sí láì fi ń bẹ̀ tarawih ní náà fìlà ni so ti bàbá yìí látàwọn lọ́wọ́ àlọ́ tó fààyè lẹ̀ téèyàn wá sọ lórúkọ kan ṣé téèyàn bá tún bí ọmọ mi èèyàn lè tún sọ ní orúkọ náà tó ń tó wà láyé kéèyàn tún tún sọ lórúkọ òun èèyàn lè sọ lórúkọ òun yóò jẹ méjì náà ni arínú àwọn sálàbù tó yẹ pé orúkọ ọmọ méjì náà sọ Muhammad al-Asgar Muhammad al-Akbar Muhammad al-Awsat Muhammad al-Awsat sábà kí máa pọ̀ Muhammad al-Awwal Muhammad thani Muhammad al muhammadu rabiu muhammadu khamisu muhammadu náà gbogbo yín ẹ kàn ń sọ pé awal sani àbá sani àbá salisu àbá rabiu àbá khamisu àbá sadisu gan bẹ sábìwù bẹ sáminu bẹ tasiwu bẹ ashiru bẹ ida ashara nìkan láti <laughs> adi ashara ni o si so muhammadu muhammadu muhammadu muhammadu ni ó ní gbogbo ẹ so hada wàllu ala ó lè tuntun sọ kò sí iskalu bẹ wàllu ala gbogbo ẹni tó bá dáràn ó ń béèrè béèrè wípé ẹni tó bá dáràn tó bá pa ẹran tó wà nínú harami tó pa ẹran àní yóò san kàfàrà nínú tẹ̀síìrì tó ṣáájú ṣùgbọ́n gbà tí mo ń ṣàlàyé ẹ̀mí sọ pé yóò san ní haramu Madina o haramu ti Mẹ́kà òun ni wẹ́n tó bá tán tó bá dáràn yẹn tó bá yẹ yẹn tó bá pa ẹran àwọn masakinu haram ní Kaaba òun ni wọ́n pín fún sotiye mo wá sọ wípé mo ní haramu ń bẹ ní maka haramu ń bẹ ní madina ṣùgbọ́n haramu ti maka ní a ti san ìtaràn ó wá ní níbo ni haramu ti madina wà haramu ti madina òun náà ni masjidi nabawi masalasi anabi sallallahu alaihi wa sallam sotiye ṣùgbọ́n haramu ti maka òun náà ni ibi tánàbì fi gbèdéke sí pé haramu lélẹ́yìí haramu ti maka yẹn kì í wá ṣe ibi tí kàá bá wà yẹn nìkan òun ni haramu maka o tẹ́yà bá wà ń bẹ̀ ọ jáde kó ń kà bá ó tún bẹ́ẹ̀ tóbi irú bí yìí sí old garage jù bẹ́ẹ̀ lọ́gán gbogbo yẹn nu haram náà sì ni inú haram náà ló sì wà lóbi jápọ̀ pọ̀lọpọ̀ ẹlòmíì hòtẹ́ẹ̀lì tó ń bá dé sí mọ́tálásí hòtẹ́ẹ̀lì tó bá ti sọ̀kalẹ̀ ń bẹ̀ mọ́tálásí ibẹ̀ ni ó ti kírun ẹ lọ haram ni ibẹ̀ haram náà gbogbo bí <laughs> wọ́n máa kírun tó ń bí so haram ti maka ó fẹ̀ kì í ṣe inú bí kábàyàn nìkan ní jẹ́ haram haram lè má kírun tó ti haram ti madina òun náà ni masjidu nabawi masalasi àná muhammad sallallahu alaihi wa sallam haram náà ni. mùsùlùmí bí ẹjọ à ń béèrè ilé ọlọ́tí kéèyàn wá ní ẹjẹ mú ilé bẹ àbí kó sọ pé èmi ò mọ bẹ o. anabi sallallahu alaihi wa sallam ni man kana yuminu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut èyí tó fi parọ́ má dàlóhùn ẹ̀yin là ń bá wí àáfà ìgbé so ọ̀rẹ́ lómi lẹ̀ ni àbúṣe ajẹ́ ìṣó ṣé dandan ni kó jẹ́ mi ló béèrè ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ń kọjá yìí ìṣó <laughs> ní dá lónìí <laughs> so bó ṣe rí inú kọ́lọ̀ kó kó sànù ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó ṣe pé ó dorogún papọ̀ pẹ̀lú ọlọ́run ọmọ rẹ̀ náà kékeré náà lọmọ rẹ̀ fàyè lẹ̀ sáwọn ọmọ yẹn náà yọ wọ wọn wọnú àlìjẹ́nà ni èèyàn ò lè lo fọwọ́ àná ìfọlọ́n ẹni bá ti ṣorogún pẹ̀lú ọlọ́run gbogbo opportunity tó lé ní lọ́dọ̀ ọlọ́run ti bàjẹ́ gbogbo opportunity tó lé ní pátá gbogbo ẹ̀ ti gé ọlọ́run ti sọ wípé ẹni tó bá ṣorogún pẹ̀lú ọlọ́run habitat ọlọ́run ọba ní la'in ashrakita la yahbatanna amaluk tíra anábì bá lè ṣẹbọ gbogbo sẹẹrì ó bàjẹ́ so inú sẹẹrì kan ni wípé ọmọ rẹ̀ kú nígbà kékeré ó sì gbà fọ́lọ́run so iṣẹ́ yẹn ló lè fẹ́ fún láǹfààní nǹkan yẹn bẹ̀t nítorí ẹbọ tó ṣe iṣẹ́ yẹn ti bàjẹ́ kò ní rí so ló fi jẹ́ pé ẹbọ ẹ jẹ́ kéèyàn gbìyànjú kéèyàn jìnnà sẹ́bọ o lè ṣe ẹnìkan àwọn àtọ́wà láyé wọ́n ṣe gbáǹsà àlè o lè dọ́bìyà kí àmọ̀kọ́lọ́ lòun foríjì hàn ṣùgbọ́n tẹ́lẹ̀ bọ́ dé kò sí kò sáforíjì o tó bá sì wọ náà kò ní jáde láéláé ọlọ́run kò sọ wá ń bẹ̀ subhanakallahumma wa bihamdik asha ant astaghfiruka wa atubu.